الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الخلق محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما اللهم اغفر لي خطيئتي والجهل وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جدي ومكري وعمدي وخطري وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أعلمت وما أسررت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير يا ذا الجلال والإكرام ثم أما بعد أبدأ كلامي بما بدأ به الصالحون أقول السلام عليكم ورحمة الله وبركاته أبدا الله سبحانه وتعالى تصوم لنا أنوي tó jẹ́ pé mi àtẹ̀yìn máa bẹ ní ìjókòó tòní ìjókòó àlàyé ọ̀rọ̀ ọlọ́run inú Quran tá a mọ̀ sí tẹ̀sílì Quran fún àwa obìnrin nínú Ramadan tí máa wáyé gbogbo òwúrọ̀ sátidé àti sannde nínú Ramadan jẹ́bi ńlá àkọ́kọ́ ni aago mẹ́sàn-án sí mọ́kànlá kọlẹ̀ pé ó lọ apẹ́ pátó dé lónìí.

أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسي بسم الله الرحمن الرحيم lánàá nínú sọ́ọ̀tù ìkọ́lá sọ́rọ̀ 28 ayé alákọ̀ọ́kọ́ sí ayé ẹlẹ́ẹ̀kẹ̀sán sọ́rọ̀ 28 ayé 129 ṣókí tàbí eré tó ń bá sọ ó ní pé kò sí ojú ọ̀nà kan téèyàn lè tọ̀ kò sì sí ọ̀nà kan téèyàn lè rìn tí ó fi ṣe kòńgẹ́ ìrọ̀nù ọlọ́run tí ó ṣalábàápàdé àánú ọlọ́run àti kẹ́ tí ó fi rí àforíjì gbà látọ̀dọ̀ ọlọ́run àti ìrònúpìwàdà bí ṣe rí ọ̀nà tí ọlọ́run bá fún ara rẹ̀ tó mímọ̀ jùlọ nípa ọ̀nà náà yẹn pé ẹ̀dá kankan ò lè mímọ̀ nípa rẹ̀ jù bá ní Allah aláàtí jú rẹ̀ ọ̀nà náà fún wa inú ìwé rẹ̀ láàmà sí alkùránì ojú ọ̀nà náà ní islam ìnàdínà ìdà lọ́ọ̀nì islam lọ́dọ̀ ọlọ́run ìjọba kí ní jẹ́ sìn islam àwọn lọ́dọ̀ àwọn èèyàn míì ìṣẹ̀ṣe ẹ̀gbọ́n kìrìsìtẹ́nìtì àbí àwọn ìṣòro oceanism gbogbo ẹ̀ wọ́n lè pè lẹ́sìn o àmọ́lọ́ ní lọ́dọ̀ tòun ìnà sí ìnà àìdàlọ́ ní alìsílám islam náà. mi ni wọ́n mẹ́yìn wọ́n ìrọ̀lẹ̀ ìsìláàmì gbogbo ẹni tó bá wọ́n nǹkan míì tó yàtọ̀ sí tó pè é lẹ́sìn ẹ̀sìn tó sì mú yẹn tó yàtọ̀ sí Islam lẹ́yìn yòókù báyà níyì á nígbà lọ rẹ̀ wàhúwà tìlẹ̀ àkírọ̀ sí nílẹ̀ lẹ́kọ́ yóò fọ́ bólẹ̀ lójú àgbẹ̀ àrùn inú àwọn ẹni òfò àtàwọn tó pòpò tó pa kán òní wà ní ìgbà àgbẹ̀ lọ rẹ̀. ìyẹn ni ṣókí nǹkan bá a sọ lánàá ẹni tó sì mọ̀nà yẹn náà lọ́lọ́run tó dá wa torí náà bàbá fẹ́ dá ọ̀nà nà lérí gbogbo àlámọ̀rí wa nígbèsí ayé abẹ́sìn lọ́n ni a ṣàfọ̀mọ́ rẹ̀ fọ́lọ́n à ń sọ̀rọ̀ nípa ìgbéyàwó lọ́kọláya ìbágbépọ̀ lọ́kọláya ọmọ iṣẹ́ gbogbo nǹkan bá ṣà ń sọba ilé pátá ẹgbà rẹ̀ ṣoríire yóò béèrè pé kí ni ọlọ́run ọba àlejò ọlá sọ nípa tí mo fẹ́ ṣe àlàyé wo làlẹ́bí ṣe nípa ẹ̀ kò ní sọ pé eléyìí ti wá lélẹ́yìí kì í ṣe tọ́lọ́ ìyẹn ni ṣókí nǹkan tá a sọ lánàá بإذن الله تعالى وعونه pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àtìrànlọ́wọ́ ẹ̀ àtìkúnlọ́wọ́ ẹ̀ àwọn tẹ̀síwájú ní ayà ẹ̀rẹ́ ẹ̀wà lórí wà láti tẹ́ kó làhàlá fi màmí títí dé ayà ẹ̀rẹ́ ẹ̀kẹ̀rẹ̀ ìdílógún lákọ̀ọ́kọ́ tọ́lọ̀bá ní aká kọjá àyà átùmà tẹ̀síwájú ilẹ̀ torí náà ọlọ́run fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ a àyà náà láti àyà tẹ̀wàá sí àyà gbogbo àyà 10 to 16 wà láà كل حلاف مهين إلى قوله تعالى فنسله على القرطب نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تطع كل حلاف مهين

أن كان ذا وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسجوه على الخطوط والحمد لله أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من خلقه ونفسه ونفسه الله سبحانه وتعالى هو من سورة القلم سورة لا عذر آية إليك الله أمير مسلمين ẹni tọ́lọ̀ kọ́kọ́ ń bá rí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam pé wà náà tó dá kòmọ́lá àìbáàbì ní má ṣe tẹ̀lé gbogbo àláàfin búrabúra نعم هماز مشاء هماز إليه مشاء بالنميم onírìn òkú tó tẹ̀síwájú. Mẹ́nà ìlú ẹ̀kọ́ yìí. Mẹ́nà ìlú ẹ̀kọ́ yìí. olùdènà ṣẹ́ẹ̀rẹ́ olùkọjá àlà àti ẹlẹ́ṣẹ̀ wà tuntun ní ọdún lè ọ̀dájú bá dàbáríkà lẹ́yìn eré ìsàlẹ̀ ọmọ àlè ẹ̀rọ òdìtò wà. ọ̀ọ́yà yìí lọ́lọ́ ń sọ fún ànẹ́bì ìsọ̀lọ́lọ́ àríwá àríwá irú àwọn tánàbí ò gbọ́dọ̀ kọ́ṣì àwọn tánàbí wọn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ kọ́ṣe wọn ẹlẹ́ẹ̀kẹta ànẹ́bì ìsọ̀lọ́lọ́ àríwá gbọ́dọ̀ gbúrú kò gbọ́dọ̀ mú wọn lálábàárìn kò gbọ́dọ̀ mú wọn ní onímọ̀ràn ẹjọ́ gbà nímọ̀ràn kò gbọ́dọ̀ mú wọn kò gbọ́dọ̀ mú wọn ní kò yóò sùn yẹ lọ́rẹ́ ìmùlẹ̀ bosom friend rárá àwọn ta mẹ́mọ̀ kàyí ọlọ́rin ìrẹ́ ànábì látò tẹ́rin má ṣe tẹ̀lé do not follow ìtẹ̀lé yẹn kó àwọn nǹkan tá a sọ yìí sínú alákọ̀ọ́kọ́ ni gbígbọ́ sí wọn ẹni tó yẹn gbọ́ ni ó tẹ̀lé àgbámọ̀rún wà tán à má gbọ́ sí wọn èlé kó gbà sí wọn nígbà tó bá ti mọ̀ pé wọ́n jẹ́ oníwà tá a fẹ́ kà yìí má gbọ́ sí wọn bèlé kí ni. pé ó gbà sí wọn má mú wọn lọ́rẹ̀ lè lè sọ wọ́n dìmọ̀lẹ̀ má ṣe wọ́n ní alábàárìn má wọ́n jẹ́ alábàárìn rẹ lọ́jọ́ máa rìn má ó jẹ́ rẹ àwọn owó ní alákọ̀ọ́kọ́ ọlọ́run ní kólà ẹ̀lá sí gọ́tùmù bá ládọ̀lù hadith ẹni tí ń búra halláà olùgbúra lọ́pọ̀lọpọ̀ ní tó gbogbo ọ̀rọ̀ ìbúra ìbúra ní àmì òkúrọ́ ní nìkan ń búra pọ̀ gbogbo inú àmì wípé òkúrọ́ èèyàn ni torí ìbúra nínú ṣẹ̀rẹ́ àìsá ó wọlé kábúra ó sì ní kìíta bí máa búra ọlọ́ọ̀bá gán búra nínú kùránì láwọn àyè tó pọ̀ wọ́n sàmáì wà pẹ̀lú sánà ó tún bá wà pẹ̀lú àfọ́ọ̀rìkì wọ́n sàmáì dáńtílì burúj sọ́mọ̀ tó kún fún àwọn àgbáríjọ ọ̀rànwọ̀ ọlọ́run ti búra àtàwọn tó pọ̀ mẹ́ nínú Kùránì. Ìbúra lọ́dọ̀ àwọn àfáà alépin sí ọ̀nà mẹ́ta. Gbólẹ̀ ká tó lè pe jù bẹ́ẹ̀ lọ nto de fagura búra ó ní a sọ ọ̀rọ̀ tó pàtàkì àìṣòkùrọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n afẹ́kànlẹ̀ èèyàn kí è ní ọ̀rọ̀ bá ń sọ afẹ́ tí yẹn wọ́n ta kókó ẹ̀ nínú ọkàn wọn ó lè fa ìbúra irú ẹ̀ lè búra tọ́lọ̀ sọ́lọ́run máa purọ́ ní ọlọ́run kìí purọ́ sọ́lọ́run máa àdéhùn ọlọ́run kìí yà àdéhùn ṣùgbọ́n tọ́lọ́run ti búra ó ń pe ṣàkíyèsí ọ̀rọ̀ tó ń fẹ́ sọ ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni àkọ́kọ́ ní ẹ irú náà ń ṣẹlẹ̀ kò di ayé ọ̀rọ̀ tó ń fẹ́ sọ òun búra pẹ̀lú orúkọ ọlọ́run ní ẹgbẹ́ ó fẹ́ ká ṣe kí ni ká ọkàn wa ọ̀rọ̀ yẹn ọ̀nà àkọ́kọ́ ní ẹni ẹni tí wọn ò mọ̀ sókù rọ nítorí pé ó فوالله الذي لا إله إلا هو òun búra pẹ̀lú ẹni tó ṣe pé kò sí ẹni kan kújọ fi tọ́ sí lódodo àpò. wàá pè káàbà òun búra pẹ̀lú olúwa káàbà. wàlẹ́bí nọ́ọ̀sì ìbíyẹ́dì òun búra pẹ̀lú ẹni tí ẹ̀mí òun bẹ̀ lọ́wọ́ ẹ̀. ìyẹn pé àlẹ́bí tó bá ti lè búra bẹ́ẹ̀ àwọn sàábé mọ̀ pé kí èṣòkò ó fi ẹ̀pẹ́ ọ̀rọ̀ tánàbí fẹ́ sọ yẹ ọ̀rọ̀ tó ṣe kókó ní pé ìran máa fọkàn sí lásìkò ìrìn gbọ́dọ̀ sún fún mi jáde tó ọ̀gbọ́dọ̀ wá mọ́ lásìkò yẹn èèyàn é gbọ́ nǹkan míì àbí kó darí ọkàn rẹ̀ sọ́dọ̀ ẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ ìyẹn làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ fáfẹ́ sọ àìṣòpùrọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò ní àwọn èèyàn nífẹ́ gba ọ̀rọ̀ yẹn gbọ́ bóyá látara ìrírí wọn tàbí látara ìwòye wọn tàbí látara ìmọ̀ tí wọ́n ti ní ọ̀rọ̀ lábẹ́sẹ̀ wọn ò nífẹ́ gbà ọ̀rọ̀ yẹn ti jódodo ó lè ṣe kí ni ó lè fa ìbúra kábúra lé ẹsẹ̀ lórí méjì ẹlẹ́ẹ̀kẹta ni nígbà tí wọ́n bá béèrè ìbúra lọ́wọ́ wa pé ká búra lórí sáǹsọ̀ fáwọn tó gbà lódodo àti a máa fa búra bóyá wọ́n fi ẹ̀sùn kan kàn wá àwọn adéwájú adájọ́ ẹni tó fẹ̀sùn kàn wá yẹn sọ pé lódodo bẹ́ẹ̀ lórí àwa wá ní kò rí bẹ́ẹ̀ kò sì sẹ́lẹ̀rí tó lè fìdí ẹ̀ múlẹ̀ á búra láti fi ẹ̀sùn rẹ̀ yẹn sọnù pé ó kúrò ní irú ẹ̀ lọ́rọ̀ lẹ́hàn ọkọ àti ìyàwó tọ́kọ sọ wípé ọmọ tíyàwó yẹn bí fóun òǹkọ́ lòun ní ọmọ àlè ní tọ́lá ọba sọ fún wa nínú ṣúrọ́tù náà ṣúrọ́tù náà ṣúra ẹlẹ́ẹ̀kẹrìnlélógún ní ṣúra 24 nípa ọkọ tó fẹ́ sùn àgbìlì kẹyàwó ẹ̀ tó bẹ̀ẹ̀ tó ti sọ pé kìí sọ ní ọmọ tí ń bẹ lọ́ẹ̀ sọ́rọ́tù náà ó ti di ọ̀rọ̀ ẹ̀yàn dandan kò sí lẹ́lẹ́rìí نعم والذي أعوذ بالله من الشيطان الرجيم والذين يؤمنون المحصنات ثم ثم لم يأتوا بأربعة شهداء فجلدوا ثمانين جلد ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ويدرأ عنها العذاب أن تشهد أربع شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من Ọlọ́run ní wọ̀lẹ̀ ní ilẹ̀ ọmọ ọ̀nà ìrìnà ọ̀sọ̀nà. Ọlọ́run kọ́kọ́ sọ àwọn kan àmì gbà fúra kankan lọ́wọ́ àwọn ẹ̀yẹ o àwọn tí ń fi ẹ̀sùn ìdìnà kan aléwọ́ ń sọ̀lẹ̀ àwọn obìnrin mú mi ní tí wọ́n ti já kàn múnà kó mi ìdìnà wọ́n iṣẹ́ onídìnà wọ́n wá lọ ẹ̀sùn ìdìnà kan wọ́n tó mọ̀lámìyá tùbí àwọ̀ bá àti ṣùhàdà wọn ò wá rí ẹlẹ́rìí mẹ́rin mú wá àwọn ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n sọ ní pé àwọn róbìnrin yẹn Nígbàtí ọkùnrin kan wà lórí ẹ̀ tó ń bá a lò àwọn sì rí bí nǹkan ọmọkùnrin rẹ̀ ṣe ń wọ abẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí ìfami fanu jáde nínú kànga ó yàtọ̀ sí ara méjèèjì wọ́n wọlé kan wọ́n tilẹ̀kùn ìgbà tó yà àwọn méjèèjì jáde wọ́n rẹ́rìn-ín ẹ̀tọ́ alóhùn rí wọn wọ́n wọlé wọ́n jáde ìyá ẹni tó fẹ́sùn ìdìnà kányàn láìtẹ́lẹ̀ rí ní ọjẹ́ ọlọ́run ni àwọn tó fẹ́sùn yẹn kàn wọ́n tó mẹ́lẹ̀ ìyá tó bí ẹ̀sì ṣùgbọ́dá ọlọ́run tàbí ẹyọ kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tàbí ọ̀kọ̀ọ̀kan náà méjèèjì tàbí ẹnìkan tó sọ bẹ́ẹ̀ ẹ̀fún ní bàmẹ̀ní ìnàjẹ̀dà bílálà ogún lọ́nà mẹ́rin èsì láṣì orígbàmù ẹgbà ìlú wà nù láàrín ṣàhádá àgbàdà lẹ́yìn tí wọ́n bá jẹ bí lálà ọgọ́rin tán éèkì ẹ ò gbọ́dọ̀ gba ẹ̀rí wọn mọ́ láéláé pé a ní kọ́ọ̀tù wọ́n tún wọ́n láwọn fẹ́ jẹ́rìí àwọn rí nǹkan kan ẹni yẹn ẹ̀ nígbẹ̀rí ẹ̀ mọ́ òkú rọ́ọ̀nù wàhùnlẹ́ríká òmò lè fàásìkò àwọn wọ̀nyí pòókì ni wọ́n ẹlẹ́ṣẹ̀ alábòjúlẹ̀ tẹ̀lọ́ ni wọ́n olùkọjá àlàṣọ́. ẹlòmí ni wọ́n máa bẹ̀rẹ̀ pé kí ló lé lóbi ilé bẹ́ẹ̀ ni torí ẹ̀sùn yẹn a máa túlé ẹ̀sùn yẹn a máa fọ́ ẹbí ẹ̀sùn yẹn a máa dàdúgbò rú ẹ̀sùn yẹn a máa bàlújẹ́ ẹni ẹlẹ́ni tó ń lọ jẹ́jẹ́ obìnrin tó jí lóòrọ̀ kùtùkùtù ó lọ ká ẹni tó jẹ lówó mọ́lé ó fẹ́ gbowó lọ́wọ́ ọkùnrin kan kọjá ó wá rí ó lọ sọ fọ́pẹ̀ tó ní ìbìnà ní ìyàwó òun rí níwájú ilé ẹni báyìí ní déédéé agogo márùn àbó orin ń bẹ̀ láago mẹ́fà ó ṣẹ̀ṣẹ̀ ilé yẹn ló sùn lánàá ó jáde ní ṣẹ̀fẹ́ ẹ̀sùn yẹn ọkọ òsìsí ńlé kí ló máa ṣẹlẹ̀ yóò pè lórí aago ni pé má jẹ́ kó ń bá ọ nílé o ó tún fámìlì yẹn ẹni sì lọ sí owó ni ṣùgbọ́n ó rí níta ó kó jáde inú ilé ẹ̀ pé bẹ́ẹ̀ ló sùn mọ́jú lọ́lọ́bí ní ìjẹ́sẹ́ nínú kàfíìlọ̀ mìíràn gbọ́mù iná báàdọ̀ gọ́ọ̀nù ìgbìmọ̀ ẹ jìnà sí àbádídá ìjọ́sọ̀ lábàdídá ni assumption mo rò wípé bó ṣe rí á nítòbìnrin wa ṣe ń bí nì wọ́n ti sọ bẹ́ẹ̀ ẹ̀rọ ẹwà ó ń ta ẹwà rẹ̀ káàkiri ni tàbí dráìvà tó wá gbé lóòrùn pé aago mẹ́rin wọ́n ń lọ pápéjì àbí wọ́n ń lọ kẹ́fì àbí wọ́n ń lọ Kánò àbí wọ́n ń lọ Sókótó àbí wọ́n ń lọ Maiduguri àbí wọ́n ń lọ Abá wọ́n fẹ́ tètè gbéra kí wọ́n lè bá ọjà òun alẹ́ ni àkọ́kọ́ tí dráìvà pík ẹnìkan wá rí inú mọ́tò dráìvà yẹn ti ń lọ ní ọ́ọ́ ń lọ já nílé ìyẹn mo sọ eléyìí nítorí pé ìlú tá a wà yí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló ń ṣòwò bó tilẹ̀ jẹ́ kó ti dínkù pẹ̀lú ẹ̀rọ ayélujára tó dé íńtánẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ rìnrìn àjò òwò mọ́ wọ́n kàn kọlù ó fọjà wọn ránṣẹ́ ó lẹ́gbẹ́ nínú ṣẹ̀ríà náà tẹ́lẹ̀ in ò ní jẹ́ ká máa fojú zìnà wo obìnrin ọlọ́run ti gbé kalẹ̀ o náà ní kóbìnrin má máa rájò láì ní mahram Ànábì sallallahu fún obìnrin kan tó ti bàlágà kó ní ìrìn àjò ọjọ́ mẹ́ta àyàbí tó jẹ́ báyìí nasírọ̀tù yaumin ìrìn àjò ọjọ́ kan ìlà bìbìlì mahram àyàfi kó jẹ́ pé mahram tẹ̀lé ta ni wọ́n ń pè ní mahram mahram àkọ́kọ́ olọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni definition mahram general gbogbo ẹni tí ìgbéyàwó fẹ́ni ọ̀fẹ́ ọ fẹ́mi ìfẹ́ ọ ó ti di èèwọ̀ ayérayé láàrin ọkùnrin yẹn àtòbìnrin yẹn tọ́lọ̀ ṣe léèwọ̀ pé wọ́n gbọ́dọ̀ fẹ́ra wọn máṣẹ́rọ̀bù obìnrin yẹn ni nínú wọn lọmọ ara rẹ̀ tó bí jẹ́báyà kìránì ṣe kó wá nínú rẹ̀ ní ọmọ tí ọkọ rẹ̀ bí ṣùgbọ́bìnrin míì ló bí fún kìí tí wọ́n jọkùnrin máhárọ̀mù ẹ̀ nínú wọn làwọn àbúrò tiẹ̀ tí wọ́n jẹjọ́ ọmọ ẹ̀yà ọmọ bàbá àtàwọn àbúrò rẹ̀ tí wọ́n jẹjọ́ ọmọ ẹ̀yà fún èṣọ́ ọmọ bàbá tí wọ́n pè ní iye kan àwọn àbúrò àbẹ́gbọ́n ẹ̀ tí wọ́n jọjọ́ ọmọ bàbá wọn èṣọ́ ọmọ ẹ̀yà tí wọ́n pè lọ́bà kan ní Yorùbá tí wọ́n jọkùnrin máhárọ̀mù rẹ̀ ni wọ́n bàbá tó bí àtàwọn àbúrò bàbá rẹ̀ àtẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́kùnrin máhárọ̀mù rẹ̀ ni wọ́n gbogbogbò ìyá tó bí àwọn ẹ̀gbọ́n ìyá ẹ̀ àtàwọn àbúrò ìyá ẹ̀ lọ́kùnrin máhárọ̀mù rẹ̀ ni wọ́n Turubáyà Kùránì sọ pé à lè حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعن لكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم التي في حضوركم من نسائكم التي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلفت إن الله كان غفورا رحيما سورة الإنسان آية wọ́n ní ká lọ wo ṣúrọ́tù kẹta àyà kẹtàlélógún ṣúra 4 àyà 23 ọlọ́run ní múrí lẹ́kàlẹ́ ìkòkú màá àtùkù aṣẹ́lẹ̀ ìwọ̀kùn yìí

àwọn ẹ̀gbọ́n tàbí àbúrò yín lóbìnrin tí ìyá bàbá jọ bí i mo jù ṣàlẹ́ẹ̀dẹ̀ kan tàbí ìyá ló jọ bí i tàbí bàbá ló jọ bí i àwọn ẹ̀yẹ ò gbọ́dọ̀ fẹ́ẹ̀kẹ́ sọ́nà wọn a jẹ́ pé ó jẹ́ maharam fún wọn tẹ́bàbẹ́ lọ hajj fún àpẹẹrẹ tọ́kọ wọn ò lè tẹ̀lé wọn lọ́torí ìdíkàbó míì ìwọ lè tẹ̀lé àwọn obìnrin yẹn lọ hajj tó jẹ mahrum fún wọn. Láàrín ọ̀rẹ́mẹ́tukùn. Àmẹ́tukùn. Àmù ó ní àbúrò tàbí ẹ̀gbọ́n bàbá wa tó jẹ́ ọkùnrin. Àmọ́kì ó ní àbúrò tàbí ẹ̀gbọ́n bàbá wa tó jẹ́ obìnrin. Ó yàtọ̀ sí àmọ́kì òun ti amsa amatu ìyẹn ni ẹrú sí ọlọ́run lóbìnrin amatu ẹrú lóbìnrin ẹrú lọ́kùnrin ni agbójú ṣùgbọ́n lè àmà ó yàtọ̀ sí a torí náà àwọn àbúrò bàbá rẹ àtàwọn ẹ̀gbọ́n bàbá rẹ ní obìnrin ó lè fẹ́ wọn ìtumọ̀ rẹ̀ tí ọkùnrin yẹn ti di fún wọn tẹ̀síwájú ọ̀họ́ọ̀lù ó ní ẹ̀gbọ́n tàbí àbúrò ìyá wa lọ́kùnrin kọ́ọ́látù ní ẹ̀gbọ́n tàbábúrò ìyá wa tó jẹ́ ni obìnrin ọlọ́run láwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n ìyá wa lóbìnrin wọn ó fi ọkùnrin yẹn fún wọn àbúrò ìyàwó èèyàn lè fẹ́ travel ó ní àbúrò màmá èèyàn ó lè fẹ́ travel ó lè fẹ́ rìnrìn àjò lóbìnrin kí màmá èèyàn ní bá ń tẹ̀lé e lọ torí pó ti di gíní èèyàn lè fẹ́ wọn láàárín bànẹ́ẹ̀tùlẹ̀ ni àwọn ọmọ tí ẹ̀gbọ́n yín tàbí àbúrò yín lọ́kùnrin bí àwọn ọmọ obìnrin tí ẹ̀gbọ́n wa tàbábúrò wa tó jí ọkùnrin tó bí ó fi hàn wípé àwọn ọmọ ẹ̀gbọ́n wa tàbábúrò wa tí bàbá kan bí wa tàbí ìyá kan bí wa tí wọ́n jẹ́ obìnrin a ti di mahram fún wọn tó náà brọ́dá ẹ ó lè wà lẹ́kọ̀ọ́ ó sọ pé ọmọ òun fẹ́ lọ Kánò wá bọ̀ ń tẹ̀sí lọ Kánò ẹ̀sùlẹ́jọ́ wà lù kan kí brọ́dà ẹ pé ọmọ òun obìnrin wá lọ torí pé èèyàn ti di maharam gunan bàná tuli ó àbúrò wa tàbẹ́gbọ̀n wa tó jóbìnrin àwọn ọmọ obìnrin tó bí yẹn à lè fẹ́ wọn torí náà fún ti ní kí ni fún wọn maharam tí a ti ń àtàwọn ọmọ iná àánú. Wà ọmọ àtùkùn àtàwọn ìyá yín ṣẹ̀fọ́lọ̀ fi sọ̀yá lókè. Ó wà ní irú àwọn ìyá yín wo là ń sọ, aláàbí àwọn tó ṣe wípé àrùbọ̀ ìnẹ́kùn tí wọ́n fún yín ní ọyàn. Àwọn oríṣiríṣi ọ̀nà ló lè gbà nígbà míì obìnrin míì àbímọ ajáde láyé yóò obìnrin míì ló wá fún ọmọ yẹn lọ́yàn ọmọ tí a fún lọ́yàn dàgbà yẹn obìnrin tó fún lọ́yàn yẹn wọn bá rárá òbìdè ìwọ̀ fọ́mọ yẹn kò lè fẹ́ obìnrin tí ọmọ yẹn ti ẹni bẹ́ẹ̀ nígbà míì obìnrin tó fún lọ́yàn yẹn tó fi dàgbà tàbẹ́lòmí yóò bímọ yóò já ọmọlẹ̀ yóò sá lọ mi nígbà tó já ọmọlẹ̀ o bọ̀ mo ti róbìnrin tó padà wá pé o ní ìyá ọmọ gan pàdé ó pàdé rẹ̀ lọ́nà kò mọ̀ pé ìyàwó ìyá yẹn wá wá lé ibi tí wọ́n ti tọ́mọ yẹn dàgbà wà láwọn ọmọ yẹn ò mọ̀ pé ìyàwó ló kọjá lẹ́gbẹ̀ẹ́ ó sì pàdé ẹ̀ wọ́n ní bó ṣe bí tán ló kú òun lé bàbá yẹn tó já ọmọ yẹn sílẹ̀ tó náà kìí ṣe ti kú nìkan obìnrin ní ìlú wá fún ọmọ yẹn lọ́yàn ẹni tó fún lọ́yàn yẹn náà tún wá lè ní àwọn ọmọ míì tó jóbìnrin tó fún lọ́yàn ìwọ tó fún lọ́yàn tó jọkùnrin yẹn gbogbo àwọn tó mú ọyàn obìnrin dàgbà lóbìnrin ò lè wọn ó fẹ́ kó gidi máhàrọ̀mù wọn kìí ṣe ẹni torí pàwọn kan máa sọ pé ọmọ kan sunkún èèyàn wá fún lọ́yàn ìyẹn ò tí ì sọ ọmọ yẹn dèèwọ̀ fún ọmọ tá a fọyàn tó dàgbà láti tẹ́wù torí pé àwọn afọ́wọ́ ní pípì ń ṣàlàyé púpọ̀ wípé ẹni tá a mú lọ́yàn mú lẹ́ẹ̀kan só ti sọ́dọ̀ ọ̀rọ̀ ó ti sọ́dé ìwọ̀ ọ̀rọ̀pọ̀ àwọn kan sọ pé sọ́dé ìwọ̀ àmì tó wọlé jù ní pé ọyàn téèyàn mú tó fi ní ìdàgbàsókè something that make development possible in that child. Bàbá kan náà àbá ní yóò mú bí ẹ̀lẹ̀ wá. Bábẹ́ lè sọ pé ilé ìdí èrò ọ̀fáwọn ọmọ jẹ́ bá jọ bí. Mo rò pé bí é, àmọ́ èyí tó bá mú jù náà ní kájìnà sí ká mọ́ fún ọmọ ọlọ́mọ lọ́yàn nítorí ìrújú tó ń bẹ́sẹ̀ kálí sáfù ọ̀rọ̀ yẹn tó dìpò ṣùgbọ́n mi ní lọ́bẹ̀ ìrẹ́lẹ̀ mi ò lọ́mí ìsàpláyẹ̀ ní ìsìn kí n kọ́ tiẹ̀ ó fẹ́ jáde lẹ́nu ìbọ̀ mi sọ náà wà ó mà á tú nìsà ikùn àwọn ìyá ìyàwó yín your in-laws àwọn obìnrin ìyá tó bíyàwó yìí the mother of your wife lẹ́rì pọ́lọ̀ ní nìsá ikú èèyàn lè ní ju ìyàwó kan lọ méjì mẹ́ta mẹ́rin gbogbo ìyá tó bí àwọn ọmọ yẹn ti dè wọ̀ láti fẹ́ wọn ó fi hàn pé ọkọ ọmọ wọn yẹn jẹ́ mahram fún wọn so díẹ̀ ọgbọ̀mọ̀ irú kéèyàn ọlọ́run lè pèsè kọ́lọ̀n kó pèsè mú kálukú wa èèyàn wá fẹ́ rán ya ìyàwó èèyàn lọ hajj èèyàn fúnra èèyàn lè tẹ̀lé ìyá lọ hajj as mahram pé kọ́lọ̀n ṣe léèwọ̀ fún wa láti ni tó bù fún yẹn dáadé èèyàn ní ìyàwó mẹ́rin yẹn ní àwọn ìyàwó mẹ́rin ní ti àwọn kódà wọ́n tún ṣe mẹ́rẹ̀ẹ̀rin èèyàn lè kó wọn lọ hajj lẹ́ẹ̀kan kó tẹ̀lé wọn kí ni máṣọ́rọ̀mù wọn náà ọ̀rọ̀kẹ́ ìgbogbo ìlẹ́ àwọn ọmọ obìnrin yìí tẹ́ gbàtọ́ aláti sí òjú rẹ̀ fún lè nìta ẹ̀kùn àwọn ọmọ obìnrin yìí ìyàwó yìí ni wọ́n tẹ̀lé wa ó lè jọ ọmọ sí àwọn obìnrin wọ́n tẹ̀lé wá ọmọ tó ti bí tẹ́lẹ̀ ọmọ tí àwọn èèyàn ti bí tẹ́lẹ̀ sí nìkan ó wá ń gbé ọ̀dọ̀ wa èèyàn sì ti fẹ́yàwó yẹn ó ti súnmọ́ irú àwọn ọmọ obìnrin bá ń èèwọ̀ ní àlébẹ̀wọ̀ ó fi hàn wípé wọ́n lè jẹ́ mahram fún wọn torí pé ọmọ ìyàwó ẹ̀ ni

ìyẹn wá sọ pé a ṣe nìká nìká wá kọ̀lá ibi ta fi ń sọ̀rọ̀ pé ẹjá discuss ìbò lọ́la ó wá wá ìyẹn rọmọdé kan lẹ́yìn ẹ̀yìn adẹ̀ ilé ìtẹ́lẹ̀ tí kó lo nìkọ́ fún la o si ojú pé a wọ́n ni ọmọ yìí wọ́n wá bẹ̀rẹ̀ sí ròyìn àdúgbò ló ṣe ọmọ tó ń bí ni ṣẹ̀rí àìsàn sọ pé o lè fi ọmọ yẹn nígbà tó ti ṣe kí ni tó ti fẹ́yàwó tó ti fẹ́yà ẹ̀ bọ̀jẹ́ mọ̀ pé lọ́dọ̀ wa lẹ̀ ni ọmọ yẹn ìyá rẹ̀ ó lè

lọ́lọ́n kádàrà tó bẹ̀ torí pé nìkan rí pẹ́ ní eré ní ọlọ́run ojú pẹ́pẹ́ ní eré tí ọmọ mi o ẹgbà tó ti ṣọ́mọ mi sí èdè Yorùbá ni mo ń sọ yìí mínà ló fẹ́ ọlọ́run fún mi lọ́kọ mi àwọn àǹfààní orí tí mo rò pé rí lọ́dọ̀ rẹ̀ bí títọ́jú tí má ti ń tọ́jú ọmọ mi ó tọ́jú èmi náà àyàfi ti sí súnmọ́ yẹn ni òní sí ilẹ̀ kéèsì ṣe kóbìnrin gan ní bùkátà sọ́kùnrin lọ títí ṣùgbọ́n òpé tó ń bá wà lọ́dọ̀ ọkùnrin ó mọ̀ jẹun ní rọrùn jíjẹ nínú òun ó jà sí rọrùn níná lílò òun ó jà sí rọrùn òun ó sì rí ààbò lọ́dọ̀ rẹ̀ tó wá lọ́mọ lòun ó fẹ́ tí ó parí ọmọ ẹ̀sìn ni pé tó tọ́mọ bá ti ń jẹ òun jẹ bọ́mọ bá ti ń mu òun mu bọ́mọ bá ti ń ná òun ná bọ́mọ bá ti ń lò òun lò bọ́mọ bá ti ń ráàbò òun ló ráàbò torí ìtọ́ ń sàn mọ́ gẹ̀gẹ̀ tó fi tẹ́lẹ̀ ọkùnrin yẹn gan fún jẹ́ tó láwọn èèyàn fi sọ pé ìyá ìwúlẹ̀ tó ń wá kiri kò ní ìdíkẹ́ ẹ̀sí ọkọ̀ mọ́ ẹ̀sí tó ní fóònù òde ní ibi ọkọ̀ òun ní lówó lówó tóun ní jẹun àti bẹ̀bẹ̀ nínú ìtóbìnrin yẹn ní kọ̀ǹsídà ni wọ́n òfin ọlọ́run ọba sáàlì yẹn tẹ̀síwájú ọ̀ẹ́lẹ́ أصلابكم وحلائل أبنائكم الذين من أصلابكم يعني كقال حلائل أبنائكم أوما obìnrin ìyàwó àwọn ọmọ yìí lọ́kùnrin hàlá ìlú abínà ìkùn àwọn ọmọ yín lọ́kùnrin alẹ́dínà min àfúlábìkò kìí tẹ́ fàbẹ́ yín bí tó jáde látàbẹ́ yín ìbára àti yín torí pé àwọn ọmọkùnrin kan wà tí wọ́n ṣe ọmọ wa tá ń pè lọ́mọ wa lórí pé a kàn travel tàbí tíṣà ni wá àbí lẹ́kítọ́rà àbóṣìṣẹ́ ọwọ́ arọ́mọṣẹ́ kan àbá àti ẹ̀jẹ́ òṣìṣẹ́ ọwọ́ arọ́mọ kan àwa fẹ́ràn ọmọ yẹn pé it's nice boy àwa mú sọ́dọ̀ yín gbọ́dọ̀ wa lórúkọ díẹ̀ ó ti dọmọ nìyẹn ó wá níyàwó ó kọ ìyàwó rẹ̀ lẹ̀ lọ́nà kan àbí lọ́nà míì àbíyàwó ikú lọ́dẹ̀ kìí ṣe èèwọ̀ ní fún ọkùnrin yẹn láti fẹ́rù ọmọbìnrin bẹ́ẹ̀ ṣùgbọ́n bá jẹ́ ọmọ bíbí inú tara rẹ̀ ní gbogbo ọ̀nà tí wọ́n lè gbà kọ́mọbìnrin yẹn ti kúrò lọ́dọ̀ ọmọ rẹ̀ ọkùnrin ọkùnrin yẹn tó bí ọmọkùnrin ò lè fẹ́ eléyìí ṣe pàtàkì nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà ayé wa Muhammad sọlọ́bá aléwà aléwà àwọn aláwọ̀ àwọn nǹkan tá ń pè ní sí adoption ká mú kó àwọn àṣà lárúbáwá ọlọ́run ti sọ ما كان محمد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين النبي محمد صلى الله عليه وسلم kìí ṣe bàbá ẹnìkan ló gbogbo ẹ̀yà ara òjíṣẹ́ ọlọ́run ni àwọn òjíṣẹ́ torí pé arákùnrin kan bẹ tí àdánùwà Muhammad sallallahu alaihi wa na sọ́dọ̀ tó sọ́dọ̀ mọ́ a yàtọ̀ sí àríwọ̀n na sọ́dọ̀ ìbò tó láti ó pẹ̀ kìí sáánú lọ sí zaidu minni wa ana minhu yarithuni wa arithuhu aw kama qala zaidu yìí ọmọ mi ni èmi náà ni bàbá ẹ̀ ó lè jogún mi èmi náà lè jogún ẹ̀ ni ó bá kọ́kún ní ó jogún ara wọn ṣe ẹ̀ bá ti lọ make declaration tó lọ kéde bá ní káàbà ó ti dòfin òwà ẹ̀yàn wá wò tí ó wà náà ṣe sí lárúbáwá ọlọ́run ò sì fẹ́ kí bí dàpọ̀ afẹ́mọ̀ràn oníkàlùkù lọ́lọ́fin ní òòrùn ẹgbẹ́ kálukú ilé ẹni tẹ́ ṣàfíìsí rẹ̀ sọ́dọ̀ bàbá rẹ̀ tẹ́ bá ń pe orúkọ èèyàn ẹ lọ ṣàfíìsí àbá ìhìnhìn ẹgbà bí tí ó kọ wọn sọ́dọ̀ bàbá wọn wà lọ́pọ̀tàkùn ìrìnlọ́pọ̀ akótákì kìí ṣe wọ́n tún wọ́n eléyìí ló dáa jù ló bá mú lọ́dọ̀ ọ̀nà فإن يرتعلوا آباءهم فإخوانكم في الأرض. A máa ń ṣẹlẹ̀ ẹlòmí àní àmọ́ bàbá rẹ̀ ní fa ìwọ̀nìkún ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ni rọ̀dà alágbájá àní fi orúkọ tàwátá mú sọ́dọ̀ yẹn àní fún sọ́nà ìlú wa olùgbé lẹ́pàá bàtánú àwọn olùmọ́sọ wípé pẹ̀lú lébi orí bí tí mo ti lè mo ká gan tí lè ṣàfihì ẹ̀sí wọ́n lè fún ládámọ̀ ibùn ádámọ̀ lórí gbogbo wọn wákin láàtẹ̀sí àlẹ́ àánú uh, orship àwọn àti the item kọ̀rọ̀ àtúdà ní ilé sọ pé nìkan báyìí ní present report ọdún kan báyìí ló ń bẹ́ẹ̀ o ní wípé bẹ́ẹ̀ ìdíyẹn pẹ́lá fọ́tọ̀ sí bí ogun ọlọ́run wá fẹ́ káàkiri ìṣe sí ẹgbẹ́ kò bá mọ̀ ní àjọ́fẹ́ ṣe ọmọ bá sọ́dọ̀ ọmọ kan wá sọ́dọ̀ ọmọ wa gangan sábà kúkò jogun wa rárá bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ọba tún sọ ọ̀nà míì tí ogun tá a ti sílẹ̀ ti tọ́ sílùú àwọn ẹni bẹ́ẹ̀ torí lómi ní ayé ẹ̀sìn ó ní ẹ ọmọ tó ṣe wàhálà tó sin bàbá yẹn ọmọ rẹ̀ tó bí gan wọn ò ṣe nǹkan kan fún bàbá yẹn gbogbo kojú àbá wọn ní rọ́dọ̀ wá bí gba ló gbogbo lóògbogbo òbí ẹ̀wọ̀n olótọ́jú ogógó yẹn ó bàbá yẹn wá kú kùránì sọ pé kí wọ́n fún ní nǹkan kan bẹ́ẹ̀ bàbẹ́lò ní business bàbá yẹn mílọ́níà ni ọmọ mílọ́níà bọ́ọ̀ yẹn ló mọ gbogbo àlúgbẹ́ bí àpàdé business wọn ló mọ rán iṣẹ́ òru jí ń sọ kìí ṣe torí jàmbá o tí ó travel tí ó fẹ́ dékò tí ó ti flight tó ṣe gbogbo ẹ̀ kọ́mpì yẹn wá jiná tó dówó àwọn ọmọ yẹn wọ́n lọ skúl gbà yẹn tí wọ́n ní wọn mẹ́nìsìn bàbá yẹn wá kú kùránì ní kẹmọ́ fún a kò bá mú ṣẹ̀rí àwọn ẹni tó ń sọ bẹ́ẹ̀ tí ló bá ti rí rẹ̀ gbé e sókè àìmọ̀kan ní ìgbàlá nínú súrọ́tù nìsá náà nígbà tó ń sọ̀rọ̀ ogún pínpín mímbáàdì mímbáàdì wà sí àti yíó sí àwùdẹ̀ ọlọ́ni gbogbo ogún ta ní kẹ́ pín mímbáàdì wà sí àti yíó sọ́bì àwùdẹ̀ ìlú lẹ́yìn àsọtẹ́lẹ̀ tí ẹni tó ní ogún ti sọ tẹ́lẹ̀ àti gbèsè tẹ́ bá yanjú ẹ̀ lẹ́tọ̀ọ́ máa pín gún ìyẹn ni pé téèyàn bá kú in tó fi ilẹ̀ là ń pè ní trauka property tó fi ilẹ̀ yẹn àti ilé ìjẹun a kọ́kọ́ yọ gbèsè tó jẹ sílẹ̀ sábà yọ gbèsè yẹn tán tó gbé nù kúrán wà sí aṣáájú gbèsè ṣùgbọ́n àtàkùn wá ṣàlàyé pé gbèsè ẹ lákọ̀ọ́yọ̀ àbá àtúnṣẹlẹ̀ inú bàlágà orísì ìtọ́lọ̀ kọ́kọ́ ṣọ́gbọ̀n wà síyà tó ti ẹkọ́ labẹ́ lọ tàbá ń san gbèsè tán àtúnwà ètò wá kù yẹn ọ̀rọ̀ wo àsọtẹ́lẹ̀ òkú yẹn nípa dúkìá ẹ̀ gbogbo àwọn tọ́lọ̀wọ̀n òpin ogún fún nínú kùránì tó gún òtọ́ sí àwọn èèyàn là máa ń ṣe wà síyà fún tí wọ́n ń pè ní testament nínú modern time àwọn èèyàn pè ní kí náà wọ́n sọ fáwọn èèyàn sílẹ̀ ìfọ́tẹ̀ẹ̀tì wíìlì nínú ṣẹ̀rẹ́ ìpá wíìlì ò sí àyà àti fúnta ní ẹni tó gún òtọ́ sí fẹ́lẹ̀ àmọ́ ṣe wíìlì ìgbọ́n èyàn lè ṣe wíìlì fọ́mọ bíbí inú ẹ̀ ilé tó bá ti kú ilé tó wà tó tàgbòrà kí ọmọ rárá ọlọ́sí dápọ̀ àwọn tó gún tọ́ sí ṣùgbọ́n àwọn bí ọmọ bá mú sọ́dọ̀ ẹ

àwọn ọmọ náà ní ìsinmi ṣe ń gbọ́wà sí ìwọ́n mọ̀ pàpá jánú pé bàbá àwọn hẹ́tì àwọn tó bá wọn serious tó kàn lọ dá dúkìá rẹ̀ sọ́nà mẹ́wàá ìdá mẹ́sàn-án oríkẹ́ kò fún ọmọ àbúrò òun tó tó tó nídi business Sharia Islam fagilé wíìlì yẹn gbogbo tó lé sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ wíìlì pé kí wọ́n fún ẹni tó gbó ọ̀tọ̀ sí tẹ́lẹ̀ nígbà tó bá kú tán èyí tó pọ̀ jù ní fúlù one over three tó lẹ̀ jẹ́ àwọn apága wọn àbá ń sọ one over five ṣùgbọ́n ètò mú jù tó wá lórí ahọ́n àmẹ́bí ni àfúlù ìdí táwọn kan fi sọ wọn bá báyìí ní ọ̀rọ̀ tánàbí sọ fún sàbí ẹ̀ pé àfúlù kẹfí wọ́n tọ̀ gan pọ̀ tó lẹ̀ jẹ́ sàbí ẹ̀ wá padà kú ní mọ́kànlú ibi tí wọ́n lọ ń bẹ́ẹ̀ orí pé kárí èèyàn fi 150 million sílẹ̀ kò wá jẹ gbèsè kankan ó wá sọ wípé ẹ fún lágbájá ní 100 million nínú kíkẹ̀ ọ̀kẹ́ tó kún gún àwọn àbọ̀wà ní 100 million wà rẹ̀ 50 million kí ni ratio ẹ̀ ẹ̀rí tí ó ti ju one third lọ àwọn afọ́wà gé owó yẹn fifty million ni wọ́n fún ẹni yẹn torí pé kò gbọdọ̀ jù dáàbò nínú mẹ́ta lọ lápá hundred million ni wọ́n àkún fáwọn èèyàn mú ṣùgbọ́n bá sọ pé ẹ bá ń ten million ten million yẹn ó kù torí one third lọ. Ìmọ̀lẹ́yà àlàyé ìṣòye jẹ́. Tòbọ́lọ̀ ń ṣàlùwà. Ètò nìyẹn, ìsìláàmù nìyẹn. ọ̀rọ̀ tá ń sọ lánàá nù gbogbo wàhálà tó jẹlẹ̀ ń bí ogún tí wọ́n pín tí ń wọn ogún tí wọ́n pín tí wọ́n yọ àdá síra wọn ogún tí wọ́n pín tí wọ́n yọ ọ̀gbọ́n síra wọn sọ́lọ́ ní àwọn èèyàn lọ́lá Nàìjíríà ogún wọn wọ́n ìpín ọmọ nǹkan tún ti darúgbó kí ló wà fi pín mutual understanding o torí sí lé ẹnìkan nínú àwọn tó gún tọ́ sí àbíjọ ẹyọ̀kan ló sọ pé àwọn ò jẹ́ ogún ẹmọ́ àwọn kìí ṣe wọ̀ torí pé hankù ni ẹ̀tọ́ rẹ̀ ni tí gbogbo ibá ní ẹmọ́ pin sẹ́nìkan bá ní ẹ̀pin ẹgbọ́dọ̀ pin toró lẹ́tọ̀ọ́ sí tí wọ́n bá ń pin tán èyí tó jẹ́ ti ẹ̀yẹn wọ́n yọ kù ẹ̀yìn yóò kù wá lè sọ pé nígbà tí wọ́n ti wá yọ ti ẹ̀ fún àwa òpin irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ sí ilé ilé fámílì ọmọ kan lè sọ pé òun wá ti tòun wọ́n á lọ kọ́ sí ilé yẹn kí ni wọ́n ti ẹ̀ ìgbà tí wọ́n kọ́ sí ẹ̀ ká sọ ó jẹ́ ten million naira wọ́n á rò pé kí ni percentage tàbí fraction ogún tó tọ́ sọmọ yẹn tẹ́lẹ̀ tó bá yẹ one over fifteen ni wọ́n fún mọ̀kàn fún láti bí àpẹẹrẹ ni wọ́n wà lọ fi fifteen divide owó yẹn iye tó wá tọ́ sí yẹn wọ́n wà fún àwọn yòókù yẹn fún kò ní ìpín mọ́nà lẹ́nu àwọn yòókù yẹn sọ pé àwọn fẹ́ sílẹ̀ for heritage tí wọ́n pè ní afar àṣẹ́kùbọ̀ táwọn èèyàn máa dé bá pé orísun àwọn ní òun ní problem ebi ń pa wọn gbogbo bísẹ̀nsì ló ti dàrú ogún alẹ́ ẹni kó wọn lọ pọ̀ ti ṣe bísẹ̀nsì ẹ̀ ìtumọ̀ rẹ̀ wá ń kọ́ ní káwárí sọmọ bú ìráyẹ̀ ní ọmọ àwọn tí ń wò tẹ́lẹ̀ ọlọ́ọ̀lọ́gbọ̀n dídí ya ìdìgbò ohun rẹ̀ wá ṣe àpóhun làbí kẹ́yìn bàbá ìyàwó kékeré náà ló sì bí àmì pọ̀ máa lè nà sẹ́ni kékeré ló yàtọ̀ ìsọkúsọ nìyẹn o yóò padà sí bá ti lọ́nà sọ́rọ́tù náà pé òun fi ẹ̀sùn zìnà kan obìnrin láì ṣe kí ni láì lẹ́rìí tó bá jẹ́ lẹ̀ ṣẹ̀rí àti tóbìnrin yẹn bá ti ọ̀dọ́ kọ́ sí èsì láṣì lọ́jẹ́ lórí tó lọ sọ wẹ́rẹ́ yẹn torí náà tẹ̀síwájú àpáà Tàbí kẹ́ẹ̀sí ọmọ ẹ̀yà méjì papọ̀ lóbìnrin. Ọlọ́lé ìwọ̀n. Àyàbùgbà ìfẹ́ ti ṣe nígbà ìmọ̀ kan, bí kéèyàn jẹ́ ọba Benin nìsìn, ó wá gba Ìsìlámù ṣẹgbọ́wà ní ní ó fẹ́ bèjì sáyé kẹ́yìn àwọn méjèèjì ó pẹ wọn sílé wọ́n gbé jáde ó bá kọ́ńtọ̀ ọmọ àṣà àwọn Edmond Cannon láwọn orílẹ̀-èdè ní àwọn sáyé kẹ́yìn mo tẹ̀ sí rí kan wò ní YouTube sáyé kẹ́yìn kí ló máa tẹ̀lé sáyé kẹ́yìn alábáàbí àbídòwú ni ìdòwú yà kíplẹ̀ wọ́n ní àwọn ò ní fẹ́ ẹnì kankan àfẹ́ tí ó bá fẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ bọ́ ìkan wọ́n fẹ́ kan nù wọn tó bá ti wá kò mọ̀ wọ́n síra wọn táyé ò ní yọjú kẹ́ǹdé ní òyọjú sí yóò bá kẹ́ǹdé ṣeré títí tó bá tún bíjọ́ mi ìdòwú ní òyọjú sí tó bá ṣeré títí tó bá tún bíjọ́ mi táyé òyọjú sí tó ṣe ṣe ní ó wá ló fẹ́ ṣe nìkan àmẹ́tẹ̀ta dé ìbẹ́ta làwọn àwọn òsì ní tí ọkọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ kọ̀ọ̀kan ó wá fẹ́ wọn ṣé kọ́ntì wo ni bí i Tanzania kọ́ntì kan ṣáà ní journalist yẹn oníwájú jìnlẹ̀ tó wá padà lọ lẹ́yìn bí ọdún kan after their marriage tó tún lọ ló fẹ́ lọ wọ́n sí iṣẹ́ ó tún wá wọn nù lé ní wọ́n tún ṣe mí ń bẹ̀ àwọn òjà kan sẹ́yìn táwọn ti jọ ṣẹ̀rẹ́ sọ pé haram ni èèwọ̀ ni mo rò nítorí àsìkò ọlọ́ni iná ọlọ́ni aláforíjì lọ́lọ́ rọ̀hímá aláàánú lọ́lọ́ ọlọ́run kó ṣàforíjì fún wa ọlọ́run kó ṣàánú wa kí ló gbé wa lọ bẹ̀ ó lọ́rọ̀ súrọ́tù lóò kí ló gbé wa lọ sínú súrọ́tù lóò àlàyé ìmọ̀ búra torípọ́lọ̀ ní wà látò tẹ́ kúlà àyàfi má ṣe tẹ̀lé gbogbo àwọn olùbúra lọ́pọ̀lọpọ̀ tí sàmọ́ búra ṣáṣáṣáṣá láti wá sọ ọ̀rọ̀ ìbúra débi pé oríṣiríṣi ọ̀nà nìbúra lè gbà wá wá níbi mẹ́ta ni ó jùlọ ẹlọ́gbọ̀ adéṣùn kì sílẹ̀ àwọn ní ìbúra tó ṣe pé wọ́n béèrè lọ́wọ́ wa pé ká ṣe é láti ọwá lọ fín tàbí láti fìdí ọ̀rọ̀ wa mú ẹ̀lẹ̀ ìlàálọ̀ mú àpẹẹrẹ rẹ̀ wá nínú Suratul Nur Sura 24 àyà kíni àyà ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ sùn ìdínà kan obìnrin kò sẹ́lẹ̀ àníkò ní bèèrè ìwúra lọ́wọ́ àwọn èèyàn ẹgbà èsì ni tí ó ti láṣù direct wọn ní sọ pé wá búra kó dòdò nílẹ̀ sọ òdodo owó lọ́wọ́ àánú gbóróbìnrin níwájú ìta ọkùnrin kan tó ní ń fẹ́ irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ táwọn obìnrin bá ń jà a máa ń ṣẹlẹ̀ dáadáa àwọn ìyá àwọn obìnrin tí ń pàjà nínú ọjà àwọn àṣà obìnrin wọ́n máa fi búra ó pé ẹnìyàn bu ó máa ń dùn òun dúpẹ́ tó ṣe bóun ṣe tó tọ́ṣì lẹ́kùnlé ló fẹ́ lọ yàgbẹ́ orí mi ni ẹn ti ń bá sùn ìgbóbìnrin yẹn ó ti ń lò jáàm tó bá ti dàárọ̀ láàrin ó ma ń bọ̀ látorí àtò nǹkan yẹn ò ṣẹlẹ̀ o ó wò pé kí lòun lè ṣe tí ìtìjú ó fi bá irú obìnrin yẹn ká nínú ṣẹ̀rí àárín yóò jẹ 80 ẹgbàá ogún lọ́nà mẹ́rin wọn ní sọ pé kó wá búra tẹ́lẹ̀ kan wọ́n burú tẹ́lẹ̀ kan lè gbàgbúrú ẹ̀kan yẹn kọ́lọ̀ sànà wọn Aya ẹlẹ́ẹ̀kàrún ọlọ́ni ilẹ̀ ìrìnà táàbù ilẹ̀ ilẹ̀ ìrìnà jáwọ́ فإن الله غفور رحيم آية والذين يرقون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم وشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين كيف لي ọkọ ìyàwó gangan ló fẹ̀sùn zìnà kan ìyàwó ẹ̀ ọmọ tó gbé lọ́wọ́ ìpè ìṣọ̀mọ̀ ọlọ́run ní ẹni bá sọ bẹ́ẹ̀ tó bá gùn ìrìnà káyàwó ẹ̀ àwọn ẹlẹ́rìí tó wà ń bẹ̀ nígbà tọ́kùnrin ní ìgúnyàwó ẹ̀ lórí kò rí ọlọ́run kí ni ó ṣe rí àyẹ̀fó nìkan ló lóun rí adájọ́ òun ká ọkùnrin ó ní ìyàwó báyìí kọ́dá kòkókò lòun fi lé kò mọ̀ tóun débẹ̀ òun fi kòkókò náà ní ìrà ló fò dìde tó ń dimú lòun fi mú wá ó ṣe zìnà ààrẹ̀mìkan lẹ́lẹ́rí kò réèyàn tó tó dé ó ti wẹ̀rù ìgbà tí ó òun wá ń rajà lọ́dọ̀ ìyàwó ẹ̀ ló wá bóun sí òhò olóhun báyàwó òun ṣe dìínà ó tún wá lọ sọ fádájọ́ pé ó tún wá ń sú ẹ̀ ó ti gírèsì òun tí ò bá ṣọ́ra yóò tún jìyà kó ti di gírèsì ẹ̀ wò pé ó dójú tì òun ó bà òun lórúkọ jẹ́ ó ní kápá lórí òun lòun kódà ibẹ̀ ló gbá lẹ́sẹ̀ ló fi rẹ̀ wọn ló fi bọ́ aṣọ lára tó tọ́ sí ní ó operation kan rí wọ́n á lọ́wọ́ lọ sí jù ibẹ̀ ojú ó tọ́ lójú operation yẹn ló gbá wọn ló fi bẹ́wù ṣùgbọ́n gbogbo nǹkan wọ̀nyẹ́ lọ́dọ̀ ni wà tí fàmúlé kókó káwùjọ lè tò torí kò sí báwọn olóṣèlú ò lè ṣe fúnra wọn ẹ̀bẹ́ iná rí lóde òní wọ́n á gbé píkṣọ̀ ṣe pé àwọn new picture ìwọ̀wọ̀ àwọn èèyàn pọ̀ lórí kíní èèyàn lè lo kọ̀mpútà wọ́n kọ́ sí abẹ́ ọkùnrin wọ́n wá gbé orí ọkùnrin ní ayé ai ó jẹ́ tí ìdí wọ́n kàn simulate ẹni wọ́n gbé àwọn olóṣèlú ó kàn gbé ó lè wọ́n tó wá gbé obìnrin yẹn pé cut in the act abá níbi títí ń ṣe gbọ̀ngàn wọ́n àgbé fọ́tọ̀ irọ́ ní o ó làwọn kan ní ai artificial intelligence àwọn tún ti lọ ṣe prógámù míì tó jẹ́ pé tí wọ́n bá fíjì ẹ̀ yóò lè fi máa ṣe yóò ṣe ẹ̀gbẹ́ pé eléyìí o pé ìlú tó bá àwọn kan ṣe ń ṣe bàjẹ́ danger tó wà bẹ́ẹ̀ ni pé àwọn míì lè go above àwọn tó ń bí ìsìláńtì tó dàbí hacking ẹgbẹ́ àwọn míì kọ program ìgbàbẹ́ sọ̀rọ̀ àwọn olóṣèlú ní pẹ́rẹ́ àwọn olóṣèlú ọ̀rọ̀ wọn ṣe rú dá sí tí ẹ bá sọ̀rọ̀ kan ó kàn lẹ́nu pé pátì báyìí ló ń ṣe Nigeria is a very difficult country kọ́lọ̀ ń kó sànù wa àbíkẹ́yàn mọ̀ nípa Nigeria kó tó lè gbé Nigeria tó bá sọ̀rọ̀ kan ó bọ̀ fún túnmọ̀ méje pàápàá Yorùbá wọ́n tẹ̀ fún túnmọ̀ mẹ́rìnlá mẹ́wàá lágan wọ́n fún ọ̀rọ̀ ẹyọ kan ọlọ́run sànà wa so ibẹ́ ọlọ́nirò ọkùnrin bẹ́ẹ̀ ṣẹ̀rẹ̀ ẹgbẹ́

wípé kí ìgbé jìnà síkẹ ọlọ́run tí o bá ń pè ní ibi dandan ọlọ́run kó mọ̀ wà lórí òun tó bá jókòó lọ́rùn tẹ̀síwájú. Ìyàwó rẹ̀ yẹ́ sáà pé dájọ́ ṣẹ̀rí ẹni kí wọ́n sọ lókò tí è jáde láyé. Ọlọ́wà ní wà ẹ̀yẹ̀ wẹ̀yàdẹ̀rọ́kù dárọ̀ à wẹ̀yàdẹ̀rọ́kù àníhá ọlọ́run ní ìjìyà yẹn yóò yẹ lórí obìnrin tá a fẹ̀sùn yẹn kàn ẹ ti búra báhùn ìyà yóò yẹ lórí yẹn náà bá lè búra

dájúdájú kí ìbínú ọlọ́run máa bẹ lórí òkó sọ̀kalẹ̀ léhùn lórí ìgbẹ́gbẹ́gbọ́ òun sọ pé kí ibi dandan ọlọ́run sọ̀kalẹ̀ léhùn lórí ìgbéjìnà sí kẹ ọlọ́run ilé ìbínú ọlọ́run sọ̀kalẹ̀ léhùn lórí nǹkan àná tó bá jẹ́ gbòdòdó lọ́kọ̀ òun sọ tó ń sì sọ pé kí ni tó ní lọ́nà tí wọ́n bá ti wá jọ ṣe bẹ́ẹ̀ ṣẹ̀rẹ́ ẹ̀sán wá sọ pé a ṣe pásíkò adájọ́ wà tú wọn ká wọn ò sì lè fẹ́ àwọn ọmọ láíláí kọ́kọ̀ yá sọ pé ẹ inú ló bíhùn òun kàn mọ́mọ́ fúrọ́ mọ́ ní wọn ò ní fẹ́ ra ah, for life bá nàbí sọ ní ẹwọ́ àwọn méjì tí ṣe pè lera wọn lórí ọ̀rọ̀ ìdìnà tí ẹ́ búra wọn ò lè wọn mọ́ ọlọ́wọ́ ní wà lọ́wọ́lá fọ́gbọ̀n lọ́wọ́lá lórí ní àtàánú ọlọ́run wàánà lọ àtàwà bẹ̀rọ̀ṣì agbẹ́ládájú ọlọ́run ọba ní olùgbà ìrònúpìwàdà àti mọ́ ọ̀jọ̀gbọ́n

ìgbà tẹ́ wà lẹ́ǹsì gbé ẹ̀kan tó mọ̀ tó ní jù náà yẹn gbogbo lecturer department ló gorí ẹ̀ kó tó graduate gbogbo pàtí ló lọ ó ti túbá ó ti wá wà ní UK tàbó wà l'Amẹ́ríkà tàbó wà Nàìjíríà abẹ́ẹjọ́ ń gbé ìlú kan wá sọ ẹ̀gẹ́ ìtò ń sọ yẹn ò wọlé mọ́ ẹlẹ́ẹ̀kejì àṣírí mùsùlùmí ló tún tú àbáṣẹ̀rí àwọn wà mọ́ ń sàtàrọ̀ mùsùlùmí sàtàrọ̀ ọlọ́run ó bà sírí òun náà láyé àbílọ́mù ó bá sísà kan tẹ́ ẹjọ́ lọ polí sísà yẹn òun àti bọ́ nǹkan ni wọ́n jọ gbé rúùmù títí ìgbà bẹ́ẹ̀ ṣe ó rẹ̀ ẹ̀ǹtì òun àti bọ́ yẹn ni wọ́n jọ gbé ẹ tún lọ ọdún kan àìsí ẹ padà fẹ́ ṣe ẹ̀ǹtì òun àti bọ́ yẹn ló tún jọ gba rúùmù pọ̀ wọ́n jọ ń gbé ní yunifásitì wọ́n tẹ̀ ń pè ní corpus life bí wọ́n ṣe wá ṣe tọ́jú graduate nìyẹn ó kàn dé brọ́dà rẹ̀ ìyàwó òun rí wọ́n sì tún ṣe nìkan tàbíjọ́ nìkan lórí láti brọ́dà ẹ̀fẹ́ ìgbé ẹ̀ẹ́dẹ́ ìlú ọ̀nà ìgbà bàbá ẹgbẹ́ sì kọ́ fún ìgbà ìgbẹ́ lọ́mọ tó ti gbọ́ wá sí tọ́kàn rẹ̀ ti yí padà tó nǹkan ti ń ṣe wá àti báwọn èèyàn ṣẹ̀rẹ́ ìbámu baramu ó lè padà pé ó Ìwọ́n ló tẹ́ àbá àti gbogbo ẹgbẹ́ òjò báyìí. Kí ló ṣẹlẹ̀ wọ́n ló lè ti báàbò? A ní láti pa ìgàn. Wọ́n ṣe àpá. Ló bá gbé Kúrán ní bá ń fa àyà pa gbogbo ẹ̀. Wọ́n ní ní ó bá mi ná change his sport, màá tún padà sọ fún bọ̀dá. Àmọ̀tẹ́kùn tó tòótó ojú àpá òsì jojú ara òun ó gúdú ọ̀dá ẹkọ ọmọbìnrin lẹ́kẹ̀ẹ́ sóbe ìṣẹ̀rẹ́ ní ìwọlé inú ẹ̀kọ́ bá kọ́nà tó kàn inú tí mo kà ní sọ́ọ̀bì ní orí ni wípé àforíjìn ọlọ́run ó borí ẹ̀ṣẹ̀ wa àánú ọlọ́run ó borí ìbínú ẹ̀ ó borí ìbínú ẹ̀ ọ̀rọ̀ náà àdìsà mẹ́bí sọ́ọ̀ ọlọ́run bá ń kọ́ sínú jíra wọ́n wà ń dá ohun fọ́kọ̀lá arṣì ó bẹ lọ́dọ̀ ọlọ́run lókè arṣì inna rahmeti adọ́lọ́mù lọ́dọ̀ bí dájúdájú ìkẹ́ ní borí ìbínú mi tọ́jẹ́kẹ́ ọlọ́run borí ìbínú rẹ̀ gbogbo àwọn tá a sáàni òṣẹ́ lọ́rùn rí bí láti kékeré àdìgbà tó dàgbà ẹlàpọ̀ ẹni díjókò ìgbà nílá bí ẹ̀ lọ́rọ̀ tàbí lọ sí à ń bẹ̀rù kò sí tìjú ń bẹ̀ torípénú ṣẹ̀rẹ́ ẹ̀pá àtàbá ń kírun gan tí bí ọba bá ọlọ́rùn kírun níjókòó kódà bí ìjókòó bá rọ ọ tí ó bá rọ̀ ọlọ́rùn wàhálà jẹun fẹ̀gbẹ́ lélẹ̀ kírun fámọ́ pàrún jì tó náà tó wáwá ó máa sọ́lọ̀ bá kádàrà ìjókòó ilé ìgbóyá ó ti di abara méjì táwọn Yorùbá máa sọ ó kú lórí ìjà náà torí lọ́mọ bá ń yí káàkiri olóòmọ sí ìṣẹ̀lẹ̀ lára ọmọ obìnrin kan sọ fún mi ó ní kò sí ẹni tó lè mọ ìrora tí ń bẹnu ọmọ bíbí àtẹ́ntí ń bímọ nìkan kò ṣe é ìmájì ẹni mọ̀jọ ẹlẹ́kọ̀ọ́ ni òbí tí èṣù lọ́gbà àtọ́sọ lẹ́tọ́rà mi tó ń sọ fún mi dàrẹ́ ni wàá sọ nǹkan náà torí ìrẹ́ sọ pé ọkùnrin ju ti yín lọ pé psychological drug ni ìyá dáhùn èdúgbò lẹ́kọ̀ọ́ yóò pọ̀ dàrí ọlọ́run kó ṣàánú wa ìrẹ́n ká padà síbi tá a ti pọ̀ ṣe ẹ̀sẹ̀ kí ló nínú àwọn ọkùnrin yẹn ti búra tó fi yẹn búra wọ́n béèrè láti ti dí òdòdó múlẹ̀ ọlọ́run kó ṣàánú wa ẹlẹ́ẹ̀kẹta ni ìbúra rọ́ yẹn ládàá dúró sí Gbogbo agbọ́mọ̀kànlá jí ìlú, ìbúra ọ̀rọ̀. Àwọn èèyàn lànẹ́bì ń sọ lọ́lọ́ǹgọ́ bá nẹ́bì pé látò jẹ́ kó láàrín láàrín gbogbo àwọn ẹ̀rọ níbúra ọ̀rọ̀ oníbúra èké. Kọ́ọ̀lù zúrù wà ṣàhádà ti zúrù, àlẹ́bì sọ̀bọ́bà àlẹ́wà àlẹ́wà sáńjọ́ kan wọ́n ló ní aláhùnẹ̀ bí òkun bí akbari salata. Ẹ ṣé kí n fún yín ní ìròyìn àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá mẹ́ta kọlù bálà a Rasulullah gbogbo wọn ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ Ọlọ́run fún wa nírò ànábì ní ìṣọ́rọ́kù billahi àkọ́kọ́ ní káṣẹ bọ́ sọ́nà kí lẹ́rẹ́ kejì wà òkúkù ìwà àlìdẹ́yìnì ànábì ní ká mọ̀ ṣẹ̀ yá ṣe bàbá ara ń ni ẹ̀wọ́ ní rẹ̀ ti kú bàbá rẹ̀ lọ nígbà tí wọ́n sì wà láyé kan ó ẹ̀rẹ́ ní ẹ̀dàrí kò lè yé yí ojú ti là kọjá ogun mẹ́sàn ó jáde mọ́ bàbá tí bàbá fi jáde láyé ó pa ọ̀rọ̀ mọ́ ìyá lẹ́nu tó fi fi ayé lẹ́yìn àwọn tó lọ bí sàárè wọn ní ẹgbẹ́ forí bìtì mi lọ́run tó bá tún lọ bẹ́ẹ̀ kò tún ti dẹ̀ lẹ́bọ̀ ó tún ti kú òun ìsìlámù ẹ́ ọlọ́run aláà ló sọ bẹ́ẹ̀ aláà ló wà bẹ̀ tó forí torí pé ìyà ẹ̀ṣẹ̀ ẹ̀gan ló lè fi jẹ́ àwọn òbí nǹkan lè ya jẹyàn wọ́n ni wà m mọ̀ tẹ́kìá níjọ́ tọ́nà bí ń sọ̀rọ̀ ó fẹ̀gbẹ́ lélẹ̀ fàjálàsà ànábì wọ́n dìde jókòó ó wá ń pé zúrú wọ́ṣẹ́ wọ́n ní ànábì wọ́n ń sọ bẹ́ẹ̀ lemọ́lemọ́ fún sáàtú wá sọ fún ṣé kò ní dákẹ́ mọ́ ni kí lè túnmọ̀ ànábì ní ẹgbọ́ o ọ̀rọ̀ ọ̀rọ̀ àtẹ̀rí èké ọ̀rọ̀ ọ̀rọ̀ àti kí ni ẹ̀rí èké irọ́ nípa yóò kúra èké ní ṣe yóò kúra pápá àwọn ọlọ́jà bìnnì láìsàn àìlá tó bá ti òjò ọ̀sá tó lé nígbà gbogbo ẹ̀kọ́ pé tó wá dọ̀là ní sunday tó wá dídá sí ilé ìgbà àwọn tẹ̀síwájú wà látò tẹ́rẹ kó lá àwọn oníbùra lọ́pọ̀lọpọ̀ kájínà sí wọn anábì ní ọlọ́run ní rẹ̀ anábì jèrè ní wọn àmà sàlàyé ilẹ̀ lórí ìhìn nílẹ̀ ọlọ́jẹ́ ká lò ọlọ́pọ̀ sàní ìbáàdà náà ìṣòhálù náà aláwọ̀ àṣàní àṣàrí àrọ́ọ̀mí sóbi àwọlé ìgbàmù náà àlìwólá ìsáníyà sálìbá ọ̀bìà náà عليكم السلام سيرا tí wọ́n bá ń kí tààrọ̀ wé ìlọ́wọ́ ó ṣẹlẹ̀ sí ní lánàá wọ́n ní wọ́n ti ń kí tààrọ̀ wé ìlọ́ èyàn sí sí kí ṣàdá èyàn á dára pẹ̀lú wọn pẹ̀lú àríyàn ṣàdá Yeah. Yeah. Ọlọ́run sànú. Jẹ́ ń dáhùn ìmẹ́fọ́ mi ọlọ́run mi ìgbà pé mo lè hàn kan sórí bẹ́ẹ̀ lẹ́gbẹ́ mọ́lẹ̀ ọ̀gbọ̀n. Ẹnìkan dé wọ́n bá sún, wọ́n ti ń kí ìrún aṣámúlọ́ sáńpè ní tààrọ Ó wá bẹ́ kí ṣáì. Sọ́ọ̀ pé àwọn bàbá wọn tàbí bá bá wọn lè ẹjẹ́ máa sọ. Àwọn àbọ̀ súnmọ̀ ló wá ní rárá darapọ̀ mọ́ wọn lórí aṣámú kí mọ́bílà kí ìṣá ìrẹ pẹ̀lú wọn tó bá kí ìṣá ìtàn darapọ̀ mọ́ wọn ní aṣámú àti wá kí ìṣá ìtàn ọ̀nà méjì lálẹ́gbà kí èyí tó gbajúmọ̀ jù kò ní pé ó dìde pẹ̀lú ìmáàmù rákà mẹ́rin nìṣáà nígbà tí mọ́ ṣàfáyá tó sálámọ̀ ìwò ní sálámọ̀ ó dìde ó kí méjì ó kù kò sí lẹ́yìn òsí ní bá wọn àbáwọn tí wọ́n máa ń kí òun sọgbálẹ̀ ní òun torí orí rákà ẹyọ kan ni wọ́n wà lánàá tí mo fi kí rákà méjì tó kù fún ṣáì tó rákà méjì yẹn bá sí àmìkan lè ní òkè àwọn dẹ̀ ń ka tírí péjì wọ́n tó wájú ìmọ̀ṣùgbà ẹgbẹ́ tẹ̀ ń mẹ́ta kó kúkú ka ẹyọ kan ó sì máa rìn but that's another case mo kí méjì mi tán fi mo bá wọn lórí rákà àkọ́kọ́ wọ́n kàn ká bá sí àtẹni mo tún wá pẹ́ ń bẹ̀ tó nípa lọ rùkù tó ló jẹ́ pé òfin ẹ̀sìn Islam tàbá ń sọ nígbà míì ní títí máa fa wàhálà pàjọ bí òṣè lè pé àwọn tí ń bá wà lo òfin yẹn òfin yẹn òyé wọn mọ́ṣọ́lájí tí wọ́n ti ń kí aṣáàmù sọ gbálẹ̀ ò lè ríṣà ìkílẹ́yìn mọ́mù yẹn gbogbo bá ṣíṣà ìkẹ́ ẹgbẹ́ gbogbo kí lọ yóò fi kí mẹ́ta lásán wọ́n yá dìbọn wọ́n kàkúlẹ̀ sí àsìkò tí wọ́n ti kí 17 minutes ìṣẹ́jú mẹ́tàdínlógún ọjọ́ bí méjì ni wọ́n bí wo ọjọ́ àkọ́kọ́ wọ́n kàkúlétì ẹ̀ wọ́n kí ṣá ìrákà mẹ́rin wọ́n tún kí aṣámù rákà mẹ́tàlá 14 ẹ̀tì wọ́n á wò lóòótọ́ 13 plus 4 17 first day 17 minutes second day 17 minutes ṣé èèyàn lè bá wọn? Gbogbo wá 1 minute ní ń kírò gbọ̀ngàn ẹ̀lẹ́ orí àbí ó kìíṣà ìkó darapọ̀ mọ́ wọn orí àákà àkọ́kọ́ ló wà tí ó bí sálámà àṣà àwọn kan tún fàájì jù yẹn lọ irú aṣọ́mù yẹn ni wọ́n ní mọ́mù ẹ̀kọ́ púpọ̀ kó tó wá kó mọ́ bà jáde nímú ẹ̀ kí ní ilé ọ̀nà àbáyọ sí wà ẹ́tẹ́ẹ̀ẹ́ di kíráka mẹ́tàlá ẹ̀ẹ́ṣẹ́ kíráka oró kan tó ló wọlé náà alẹ́kájá mọ́ráka oró kan ewì tìrí nìna tàbíkẹ́ sí mẹ́ta ẹ farabalẹ̀ kí ẹyọ kan yẹn lò ṣẹ́jú márùn-ún lórí ẹ máa lọlé tàbíkẹ́ sí mẹ́ta ẹgbà rọra rẹ̀ kí kálukú máa lọ lé kájá mójú láìsẹ́ báyìí mú yìí tó rẹwà ṣe ó wá nígbà tó ń fi ṣàìsàn orí rákà tó kán ìní wọ́n wà wítìrí wọ́n wá ó ń ṣàdúrà torí rákà tó pín alẹ́kàkù náà ṣáájú ká tó lọ rùgbù tàbí lẹ́yìn tàbá kò ní rùgbù rákà kan náà ló bá wọn kí yẹn àbí ṣìláyà kan náà ni wọ́n tí ní wíṣìrì ẹ̀rẹ́ ọ̀ká ṣámú náà nìyẹn tó tí sáṣẹ́ alẹ́lẹ́ ìṣẹ́ ẹ̀wọ́ ti ló olùwà yanáfílà méjì méjì méjì tó pọ̀ ní kí wítìrì ní mọ́tòrò ní kí tẹ́lẹ̀ hádọ́wà lọ́tẹ́ láàrín tó ti tán náà ẹlẹ́kì Ìjẹ́ ẹ̀kọ́ tó ń omi kan ọkọ̀ ẹ̀ jáde láyé wá wà ní òpó oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá. ó fi sílẹ̀. Ọkụ ọkùnrin tó jáde láyé ó àwọn lẹ̀ nínú oúnjẹ tó wá rà sílé fún jíjẹ ìrẹsì ń bẹ ń ó ní ẹnìkan sọ pé tóbìnrin yẹn bá ń fi ráìsì yẹn jẹ yóò padà tó rárá ogun ni rárá jẹ tó ní tí máa ń jẹ náà ní kí yẹn jẹ sí ń tó mú ara bí mú ọkọ ni wọ́n ń tó kò lè sán padà tó ní wọ́n àfúnàṣe ẹ̀mọ́ ìdí oúnjẹ ẹ̀yẹ. Sọ́yìn, ṣùgbọ́n àwọn property ọ̀gangan, wọ́n ń tẹ àwọn gangan ní tangible and intangible. Intangible nítumọ̀ kejì, kéje táà lè fojú rí ni mo gbà lérò pẹ̀lẹ̀. Àwọn gangan ló sọ pé ogún pé ìwọ̀dọ̀ mú ìfẹ́ àbí kí ń pín ogún yẹn àwọn nǹkan tó wà tá lè mú àwọn nǹkan tí ò ní much value bí slippers tí bàbá ń wọ lọ bedroom ó wá wọ lọ ìyẹn ò sí nù àwọn afáàní ìyẹn ò sí nù nǹkan tó ń ibi tí àwọn àti sí omo lọ ní ọ̀pọ̀ lásánbà tó kàwó bẹ̀ wọ́n 150,000 èyẹ gọ́wọ́ ò lè mú yẹn lọ àmọ́ toothpaste tí a máa fi fọyín ààrẹ nìkan fi space yẹn fọyín wọn ò kàyẹn kú ó dàbí ẹni tó lọ ń títì mọ́tò kan wá ń lọ tomato wá dá lẹ́nu mọ́tò yẹn mọ́tò yẹn dẹ̀ lọ ń ti ẹni àná ah, nǹkan nìkan ni àgbọ́dọ̀ mú ṣẹ̀rí àní ṣá lọ fi ṣe bẹ̀ nílé torí pé tó bá ṣá lọ fi ṣe bẹ̀ kẹ́rí ṣe gbùgbùdù ni yóò padà jẹra kò ní wúlò fẹ́ni yẹn kò wúlò fún ọ náà irú ọ̀nà gẹ̀dẹ̀ tó rẹ́ bọ́ lẹ́yìn mọ́tò wọ́n lè wá fún ẹ̀ lọ́wọ́ mi jò ní ó ti wá pẹ́ táwọn gbọ́gẹ̀dẹ̀ yẹn kalẹ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́gẹ̀dẹ̀ ẹ lọ jọ̀gẹ̀dẹ̀ fi dín tó dùn tó bá sì jẹ́ pé ẹ lọ jẹ́ torí pé àwọn àfáà ti ṣàlẹ́ pé ogun nǹkan tó lè bàjẹ́ bẹ̀yẹn tá a bá rí ẹnà lò nígbà tó ti gbé pàdé òkọjá ọ̀gẹ̀dẹ̀ ti fẹ́ mọ́ dúdú tó ń gbọ́n bá dé náà lè dò sí ní ìgbésẹ̀ ilé ẹ̀ ó pàṣẹ tó bàjẹ́ láti ẹ̀kọ́ padà wá. mo rò lé bàbá mi ọ̀kẹ́ mo lẹ́ pé mo kọ́ sọ̀rọ̀ zayd lẹ́ẹ̀kan ìdí tó jẹ́ kọ́ọ̀tì ẹ̀ pé yẹ́ to take the time ìdáàbò lọ sínú kòránì nígbàtọ́lọ́ ti sọ fánàbì wípé kó fẹ́ Zainab ìyàwó Zayn tánà bí ò lè sọ fún ṣe ìpínlẹ̀ tí wọ́n ń jà ṣàgbẹ́ yóò tẹ́ kíta ìdúró ní ìyàwó explanation but ẹwọ́n ní ṣẹ́yìn ò lè adopt ní ìsìn ò lè adopt pé ó kọ bàbá rẹ̀ náà ni ó máa jẹ́ sókè number two mọ́ sọ di your own biological son ọ̀dọ́ta òun tọ́ níbi alágbàtọ́ ó sì gbàládá nílẹ̀ lọ́wọ́ orúkọ káàkiri lè sí nǹkọ́lá ẹbí wí alẹ́bí ẹni tó tọ́jú ọmọ orúkọ ẹmọ tó máa káàkiri wákàfàlà àzàkàríyà jíjẹ rẹ̀ mímú rẹ̀ nínú nílò ó mọ̀ fún jẹ ó mọ̀ fún mú ó mọ̀ ná lórí ẹ̀ ó mọ̀ gbogbo nǹkan ló mọ̀ ṣe lórí ẹ̀ níbàmú sí bó ṣe ṣe sáwọn ọmọ ti ẹ̀ kí é pé kó fi àwọn ọmọ jẹ sí private school kó tọmọ ìyẹn lọ pọ́pílìkì kí é pé kó fọmọ jẹ sí tàbí tó lọ borúsí inú òsì tàbí kí é pé kó ra bàtà seven seven thousand naira fáwọn ọmọ ti ẹ èyí tó àjọpìn lọ ń three thousand naira láti ìjọ ń pè nípa torí pé ládá tó wà ní àmẹ́bí ní mo pé òun àtẹ́ni ìyẹn báyìí láwọn òrìnú àrìjẹ́ náà ìka middle finger àti kílẹ̀ tó finger ilé àwọn kan ní dẹ́ẹ̀sì ní jẹ́ ìka ta tún pè níka àti ìka àárín tó ti wà ara wọn ọlànà bàbá ńlá ọbẹ̀ ni ọ yẹtí mọ́ńdà mọ́sù rọ́bàtà ẹgbẹ́ lọ́kọ́ ọpánlẹ̀jì ara àwọn méjèèjì àwọn olówó ilẹ̀ ọ̀dọ́ wọn ní bẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ àràfà súnmọ̀ ìfẹ́sàlàyé olówó kọ́ ọpánlẹ̀jì ìyẹn pé ibi tí wọ́n ti ń tọ́jú àwọn ọmọ òrukàn ọmọ rẹ̀ tó kú tó jọmọ òrukàn kò tọ́jú ẹ̀wọ̀ kó wá lọ náwó public for humanity ní kòrán sì sọ ní pé àti máa ń dá màkọ̀lọ́bà kò bójú tó ń bú irú ẹ̀lọ́ àwọn gẹ́rẹ́ ẹ̀pọ̀ ìṣẹ́ tó jẹ́ pé níyàn bá lówó tó fẹ́ nà sójú ẹ̀sìn tó béèrè láwọn àfá àmọ́dẹ̀dẹ́ sọ pé wọ́n ti ní ká náwó sójú ọ̀nà lọ ó nà fúnra rẹ̀ lọ béèrè pé ṣó correct ọ̀nà tá fẹ́ gbà náà yìí toró mi wà tó náà gan tí wọ́n ní bí ẹni tí yọ zàká fún ìyàwó ẹ̀ ó ní wọ́n sọ wípé kákó ẹbí mọ́ra ìyàwó ẹbí ìní àkọ́kọ́ tó náà ọmọ ènìyàn tí mo yọ fún ìyàwó mi ọlọ́run ní gbà ìyàwó rẹ̀ ò sí mẹ́ tó yọ fún ìyàwó rẹ̀ wà ẹni tí wọ́n ní kó tọ́jú tẹ́lẹ̀ kí ló rẹ̀ ṣe ìyàwó ló lè yọ torí pé òbí nínú ẹni ó ṣẹlẹ̀ lójú ànábì Abdullahi ibn Mas'ud ìyàwó ẹ̀fẹ́ yọ zaka Abdullahi ibn Mas'ud ní èyí ni mo lẹ́kọ̀ọ́ sí jùlọ àhákù ó ní rárá òwò lọ bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì ìgbà tó dọ́dọ̀ ànábì ànábì ní sọ́dàkọ̀ Abdullahi òdodo làbúlá ìsọ záòjú kí àhák ọkọ̀ ẹ̀ ló lẹ́tọ̀ọ́ sí zaka ẹ̀ ju ará àtàlọ́ nígbà kọ́kọ̀ yẹn bá jẹ́ ẹni sí zaka tọ́ sí ọbẹ̀ ó ní property ó kọ́lé ó ra mọ́tò tó ní bá tún ṣe tó ẹni ìsìn ẹnìkan fẹ́ yọ zàká 25,000 naira ó lọ fọ́pọ̀ ẹ̀mí lọ ní àfihàn àbẹ́ẹ̀mí mọ̀sílì ń jọ yẹn ó pọ̀ tó wà ní àwọn aláìní tó lọ́lọ́ ti fà àwọn táyọ̀ zàká fún nínú sura 9 aya 36 aya 50 sura ẹlẹ́ẹ̀kẹsàn aya ọgọ́ta ìnáma sọ̀rọ̀ akọ́sùn ní fùkọ̀rọ̀ àwọn olóṣì tó lóṣì lọ́gbẹ́ wàlìmọ̀sàkín àwọn aláìní sáláìní lọ́kọ̀ ẹ̀ tó bá fẹ́ ná 1000 kò lè rí ju 300 naira tó wà náà wọn tó bá fẹ́ ná 1000 kò ní rí 1 naira tó wà náà wọn wákùnù sẹ̀bìn ṣọ́mọ ojú ọ̀nà lọ́kọ̀ rẹ̀ wàfìrì kọ́ ṣọ́kọ̀ rẹ̀ wà ní ògbèkù ṣẹ́rú ni wàlìgọ̀rì ní àwọn tí ó jẹ gbèsè só jẹ gbèsè àwọn gbèsè kan wà táà ní kàkún àwọn tó jẹ gbèsè ohun gbọ́rọ̀gbọ́yé àti sàlàyé ìrẹ́lẹ́kùnrin ẹlẹ́tẹ́lẹ̀ sẹ́yìn ọlọ́run sí ànúwà wà lọ́ọ̀ tẹ̀lẹ̀ àìlẹ̀mú so ọmọ ẹ̀yẹ náà pẹ̀lú májẹ̀mú tí mo sọ ẹ̀yẹ nípa pé ó wà dọ́gbẹ̀ ẹ̀yẹ jẹ́wọ́n ní sọ̀rọ̀ gẹ́ẹ̀sì kí ní jẹ́ sọ̀rọ̀ gẹ́ẹ̀sì mo ti kí ní jẹ́bẹ̀ obìnrin kan àwọn onímọ̀ ìjìnlẹ̀ àwọn gynecologist tí wọ́n mọ̀ nípa ìfúntẹ̀dọ̀ kóbìnrin ṣe ń bí lóyún àti bí ṣe ń bímọ wọ́n ní inú obìnrin yẹn àpò ìbí ẹ̀ ò lè gbọmọ dúró mo mú ẹyin nígbà tí ọkọ ẹ tó ti papọ̀ mẹ́yìn ẹ̀ tó wá dọmọ àwọn ò sínú obìnrin míì nínú àpò bí àbí ẹ̀kọ́ ti sọ́rọ́gẹ́sì ṣẹ̀rẹ́ kò wọlé àwọn mo ti tríìtì ẹ̀rí o nínú fatuwa kan nínú àwọn question and answer mi tí ẹ bá lọ wo tó bá lè search ó possible kó rí mo tríìtì detail detailed one case one case two case three case four àti reasons tí gbogbo wọn fi já ara kéèsì ẹyọkan ló jẹ́ halal mo tríìtì ẹ̀wọ̀n kéèsì àwọn tó ń pè ní test tube baby ìṣiṣẹ́ rí àwọn tó ń pa ẹ̀ torí kí ni ó ti dị meji. méjì torí sọ ní wípé kámẹ̀ láti kù ìyá rẹ̀ àìlera lórí àìlera ìyá di méjì ṣubú àdìdé ṣé ẹni tó fẹ́ jù nínú ẹ̀mìyá ẹ̀mí àbẹ́ni tí ó tó kéré tó jẹ́ ìyá tó lẹ́yìn ìyá ìyá ti bí lè pé ìfẹ́ mi ní ìyá ẹ̀ she spent eight months 45 days in me and she only spent three days in the, this woman claiming to be mother tó rá ní ẹlẹ́mọ́ padà bímọ mọ́ wàhálà ó jẹ́ bó sì bímọ náà ọmọ tèyí tó bá wọn gbé ìyẹn lè padà méjì that I want to claim my child. Ẹlẹ́ẹ̀kẹta níbi tó burú ń bẹ̀ ni pé bí ìgbà tó ń gbé aṣọ alátọ̀ káàkiri náà ni. Ọkùnrin di ọmọ látara ẹ̀yẹ. tó wọlé nínú ṣẹ̀rí àtúwá àbáyọ ọ̀nà àbáyọ ni fún àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa bọ́gbìnrin ṣe lóyún sí bímọ gynecology láti tẹ̀síwájú nínú ìwádìí wọn research lọ́nà tó jẹ́ báwọn obìnrin yẹn ó lè máa bímọ torí báwọn kan ṣe sọ̀rọ̀ gẹ́ẹ̀sì kìí ṣe pé wọn ò lè gbé ọmọ wọn ní ìnira yẹn àwọn olè pàṣẹ àwọn lówó wọn ń takọ I'm looking for a lady that will help me carry my child mo ti ka kéèsì dẹ̀ wọ́n dẹ̀ wá sanwó fún tó ń gbé torí pé wọ́n fẹ́ mẹ́ǹtì ọyàn wọn mo fẹ́ kọ́yàn wọn dẹnu kọlẹ̀ wọ́n fẹ́ kó gbé sókè àwọn tó ní mo fẹ́ lù sí ṣéèkù wọn ní àwọn obìnrin àsìkò dẹ́pẹ̀ celebrity ti àìsàn náà fẹ́ mi Nàìjíríà wọ́n ti máa sára rẹ̀ jẹ́ ó pàtọ́nà bá fẹ́ dójú sí yóò pẹ́ láyé gbogbo ẹ̀kẹ́ rẹ̀ ní òwújọ ní kọ́ọ̀nù ọlọ́run ṣàbíwọ̀n náà pẹ̀lú náà ẹgbùn tírì tírì alaikumussalam ẹjọ́ èmi kí mo sọ pé ká bá báyìí o lórí àdánà ọlẹ̀ àwọn tí ó sì kà nírọ̀lẹ́ fọ́dákùnrin mẹ́jà àgbàgbé o náà kí ni ṣẹ̀rí àkọ nípa àwọn tó kẹ̀ mọ́ wá ń bá yàn wọ́n antinet wọ́n fẹ́ mọ̀ nípa ẹni yẹn pẹ́ ẹ́ familial ọ̀nà méjì ni èyí sì sì kan níjò ní ní kápọ̀ mo rí gẹ́ẹ̀rẹ́ ó wọ ṣòkò tó lẹ́lò ìyàbó wá sí mọ́ fúnra mi ni mo pé àwọn èrò ìyà from where and so so so mo rí pé kéèyàn tẹ́ lọ́wọ́ lú ṣòkòtò yìí wá kírun mọ́sọ́lá sí ìmọ́ ni wà lẹ́mìí àwọn kankan ní òye àtòkòtò sọ bí ilẹ̀ tó ṣe àtọwọ́ sí hùn ṣẹ̀dẹ̀ pé ní ṣẹ̀rẹ́ Islam kò ní hùn mo láti bá nílé ara ìzára mo á pè mo béèrè so many questions mo á direct ẹ̀ padà sí sí di imam tó pé mi ò ní máa kó máa kó bá imam wọn a lè máa kọ títí ó lè mọ́ mọ̀ sọ irú ẹni yẹn kí imam àtìláìsì sí kí iye àwa ni ọlọ́pàá Islam ọlọ́pàá ànẹ́bì ó ṣe láti wọ ṣòkòtò láti mọ́síláṣì fún ẹlẹ́gbà ìjọba mú èèyàn ní ìjọba ẹ̀dá sọ ní sẹ́wọ̀n mo mọ̀ pé ń wà ní kẹ́lú tọ́lọ̀ ni mo ṣe lé rílẹ̀ tó dàbẹ̀ pa wọn kò ń kúkú ṣẹ̀yídì àwọn èèyàn you have to be ṣùgbọ́n unnecessary familiarity ní ṣẹ̀rẹ́ ìsìlámù ìfaramọ́ torípá mẹ́rin ní min husn islam ilẹ̀ mọ́rí fàkóhù mẹ́lá yàní ká gbé ìjọ kan wá jù lẹ́ ìjúwe pé ẹni tí ń ṣẹ̀sìn dáadáa ni wọ́n sóbíé kéèsì ilé ọkàn mi tó jẹ́ ń lọ tòkọ́lọ̀ ó ṣàánú wa Ọlọ́sàlá àìyàn tí mo lè sọ lórí ẹ̀nìyàn. Ṣùgbọ́n àmẹ́sẹ̀ sí familiarity orí ọmọ kan lè jì níwà gbẹ̀. Brọ́dà ọ̀kẹ́ á bèèdì ní títà ah, ah, yóò, wọ́n ló mọ̀ sí ní ọkọ̀ mi jọ Gríkà. Sáàrẹ àìyàn tó mọ̀ ìwọ̀ owó mọ̀ tètè tẹ́tẹ̀ mẹ́rin. Kí ni

Suratul Hujurat súra 49 nínú Quran wala tajassasu ẹ má máa tọpinpin ara yín kí ni òyìnbó tọpinpin ẹ̀ẹ́dẹ́ ẹgbẹ́ ìlú Ẹni bá wo translation ẹnu Quran kí á lò sí. ẹ má tọpin ara yín ẹ ma máa ara yín ìyẹn ò bá just being getting familiar with somebody in order to know the person irú ẹni ẹjọ́ bá ti wá ń jà gbogbo tó máa ń pa akọ ẹ̀mẹ̀ ìjọpọ̀pọ̀ ẹgbà ìtí tójú ṣèbí ní kọ́ọ̀bù ló fi kọ́bà ẹ̀ tí wà nà nílé òun ló fi ń lo nìkọ́ Wallahu ta'ala alam. I think the last question now. Number four, okay? Ẹ ń kí òun lọ́wọ́, ẹ wá jà kí èsì pé Okay, ọ̀yẹ́. Oh, Ẹnì kan kí òun lọ́wọ́, ó wá ojúkú wọ́n ní kí tó ṣe náà ní pé lórí òun ẹmú dojú ẹ̀dẹ́ tó wá tó ní kàpá lórí ẹ̀ rìn lọ́bẹ̀ lọ dojú ẹ̀dẹ́ àmáwọn kan wà fọ́tò tó wà lókè ò lè lọ mú iná ló yẹ pé kí wọ́n fún ẹ tó kírun ó ti wọ environment bí tó ti fẹ́ kírun àwọn ẹjọ́láṣì tí wọ́n àpọ́tò ṣe ò ní ẹbí bá mẹ́jọ́láṣì ń jẹ́ èyàn lọ sí wà ní wọ́n jẹ́ mọ́ rẹ̀

tó wá ní sípọ̀mọ̀ yẹn ti àgbẹ́ sínú wá máa pàà ẹgbẹ́ tó ti àgbẹ́ lórí ìrùn yẹn tó rẹ́ sí yẹn ó sọmọ̀ yẹn kalẹ̀ ìrùn rẹ̀ ò já tó mọ̀ bá wọn lọ ẹnìkan ti gbé àwọn fọ́ sí ìlú ẹ̀ ń kírun lọ ọmọ kan olùpámpásì gbòòsì ìwọ fúnra ẹ̀mọ̀ kọmọ ti jàgbẹ́ sí pámpásì ó wá rántí lórí ìrúgbọ́mọ̀ bọ́ pámpásì yìí tó ní jáun wà ọmọ tó pọ̀ sẹ́yìn ni wà á gbélẹ̀ ó sí rùn ẹ̀ lọ kí lẹ́rí anábì ń lájọ́ kan àwọn sàbẹ́ lẹ́yìn ẹ̀ ibi tó ti lè sáré rí sí fásitì láti nàbí lọ́wọ́ bẹ̀rẹ̀ nípa bíta ìgbà láyé bàtà kírun gbàgbé kí o tó ànábì wá bèèrè sọ àbà pé kí ló lé jẹ bọ́ bàtà yín wọ́n ní ìdí táwọn ti bọ́ wípé àwọn rí ìwọ náà kó bọ́ sí ẹ irun àwọn ti bọ́ sí àwọn ní kí tó fà tó ń fi bọ́ tó pé mọ̀lẹ́kà jùlọ ìwà sọ fún pé ẹ̀gbìn kan wà lábẹ́ tó ń wọ̀ ló jẹ́ kó o nínú rẹ̀ ní pé tí ẹ̀gbìn bá wà wa sáà ń títí tá a fi kí sán ká tó rántí a ní ìrùn àní tí wọ́n ní ìkí àti gbàgbé nìyẹn nínú ẹni pé ta bá ń kírun lọ àti gbàgbé fẹ́gbìn wà bẹ́ẹ̀ bá mọ̀ tàkọ́kọ́ ni pé àmọ̀ fẹ́gbìn wà lára ẹ̀ tí ẹ̀ bá gbàgbé náà kò mọ̀ náà nù kò mọ̀ ó gbàgbé tó fi kírun tán ó ní ìrùn kò mọ̀ tàbí ó gbàgbé ó wá rántí padà lórí ìrùn ẹgbẹ̀yẹ ló mú kú ò bí wà lóṣèbọ́ bá náà

náà yẹ ìṣù tó gùn ní bá bẹ̀rẹ̀ sí àdílé ní ìgbé yóò tó tẹ́kì bá sí ní ẹjá gbọ́ pẹ́jọ láti pẹ̀jọ jẹ máa sì sọ́nà láti náà Alaikum salam. Ìwọ̀. Ẹgbọ́n wọ́n ní ǹjẹ́ ìwọ̀ wà nínú òkú wíwẹ̀ nígbà wọ́n ní kí ni wọ́n gbà lérò wọ́n ní àpẹẹrẹ ká má ti ọwọ́ bọ omi tá fẹ́ fi wẹ̀. Tó bá ẹ̀yí tẹ́ wẹ̀ yẹn, bóòlẹ́ ṣe fẹ́ bumi sí látọ́wọ́ yóò ní kàn. ẹni sùúrù ẹjẹ́gẹ́ tí ń bèèrè ó bèèrè náà wà lọ́wọ́ ẹni kí ló dé tó ní tọwọ́bọ̀ ọwọ́ tó ni omi kẹ́gbin yẹn má bà bomi jẹ́ tàbí ọwọ́ ṣẹ̀ṣẹ̀ jí lójú anábìwà Muhammad sọ̀lá tó bá jí lójú oorun lápàná oṣù mọ́jú fún ọwọ́ rẹ méjèèjì torígbà tó oṣù òmọ́bí tọ́wọ́ rẹ rí kó tó tọwọ́ bọ omi tó fẹ́ ti ṣàlàlá ṣùgbọ́n tọwọ́ ẹ bá mọ́ o lè tọwọ́ bọ omi àyàfẹ́ pé ìdọ̀tí yàtọ̀ sẹ́gbin ìdọ̀tí ò bà omi jẹ́ ṣùgbọ́n ìmọ́tótó ànàzọ́ọ̀fàtú ṣàtòrò ìmọ̀ ìmọ́tótó apartment ni tàbí láti ẹ̀sìn tó wá ń sọ́wọ́ ẹ̀ omi olè kọ́kọ́ fọ̀ ètò tó tó má kó lè somi yẹn dọ̀tí ó lè somi ò somi dẹ̀gbin ẹ̀gbin ló lè somi di ara yẹn sì torí náà ó lè fọwọ́ kan òwe ló lọ́wọ́ rà bí ò gbóná nothing wrong in that in tó lè rọ́ǹgì ni pé tẹ wọ kan ọwọ́ tó fi òkú yẹn wà yẹn ẹni kan ó máa dá omi ẹnìkan náà sì lè ṣe tó wá pé ibi tí wọ́n ti ní equipment post kíní pipe yẹn tó mọ wá tọ́lẹ̀ kan máa ń tẹ̀yẹ pẹ̀lúra yóò kọ̀ tẹ̀ sí ibi abẹ́ ẹni pẹ̀lúra pẹ̀lúra yóò dà yóò pọ̀ gbogbo abẹ́ nì tí ò bá sí yẹn ẹnìkan yóò wọ glove yóò fi fún abẹ́ yóò já omi sí láyé ìdàkan tí glove ò sí ìgbàjúmọ̀ àbí tí ò sí ìkárí

aṣọ bíi tó wẹ́rà bẹ́ aṣọ kan ara gbé lébẹ̀ àwọn méjì kẹrìnkan bí mú bí ẹnìkan bí mú bí wọ́n lè gbé tó àwọn gan ò ní rí wọn náà ní rí ọlọ́jà gbogbo nǹkan ló lẹ́kọ̀ọ́ téèyàn máa kọ́ ní ṣẹ̀ríà I think that's the last question. Please let these women, let them go home to go and prepare for uh, Iftar. So inshallah, ta'ala, by next week we are going to continue. I think we stop there. The question you have asked about photography, photographs, video, all these things we shall discuss this next time, inshallah, but remind me if I don't remember. Dáadáa ọlọ́run ti wà jẹ́, àlékún dáadáa ọlọ́run kó ṣe lẹ́nì kọ̀ọ̀kan wa. Àwẹ̀ yìí oṣù àlùbáríkà ni látòrí àwọn àmẹ́bì àtàkùn Ramadan ṣàrùn Yorùbá àrọ́kùn. ànábì ní ó dé bá yín rọ̀mọ̀tọ́ oṣù àlùbáríkà àlùbáríkà ti ń ń jẹ́ kí kó fò wá gbogbo iṣẹ́ olóore ṣe nínú ọlọ́run kó fún wa ṣe ní rọrùn kọlọ̀n jí ó rọ̀ wá lọ́rùn ń sọ ti ní àwa lára àwọn tó ní ní rọrùn fún jẹ́ ká ẹni wọ́n gbà rọ̀rọ̀dọ́ yìí dá ọlọ́ọ̀dákun jábánàbí wọlé ọlá jábánàbí wọlé ọlá مجا يا نبي ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واهدنا وافقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته